واتقوا النار التي أعدت للكافرين وأطيعوا الله والرسول لعلكم ترحمون الحمد لله الذي جعل سنة بيان كتابه القرآن والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحابه وتابعين له بالإحسان إلى يوم الدين إن خير الحديث كلام الله وخير الهدي هدي نبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدفاتها وكل مهدفة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba Allah ọba tí ọdá wa ọlọ́run wá ṣe anábíwa Muhammad sallallahu alaihi wasallam ó ṣe ní òjíṣẹ́ tó rán sí wa ọlọ́run wá fi rásùn àwọn tó ń tẹ̀lé súnnà náà abẹ́lẹ́wọ̀n bá Allah subhanahu wa ọba tí ọdarí wa sínú àgbọ́yé súnnà tó sì ní a máa tẹ̀lé súnnà náà ọlọ́run bá ní àlọ́bà ti àdúpẹ́ fún àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kọba níbiwa Muhammad kọba àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tọ́tẹ̀lé àti gbogbo àwọn ẹni èyí tí yọ́dá jù nínú ọ̀rọ̀ tí èyàn máa ń gbọ́ òun náà ni ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú Al-Qur'an èyí tó dájú nínú ojú ọ̀nà tí yẹn máa ń tẹ̀lé òun náà ni súnà Ànábì wa Muhammad abẹ́rẹ́ ọba ọba aláàánú ọba alágbára súnà Ànábì náà kọlọmọ́sà jẹ́ ọ̀ràn wà lọ́rùn kọlọ̀n jẹ́ alìmá tẹ̀lé tàbá wá ń tẹ̀lé kọlọmọ́sà ìgbà lẹ́sìn fún wa gbogbo tí wọ́n bá ti pè lẹ́sìn ọlọ́run níta ànábì ọba ti ṣe tẹ́yìn bá ti ń ṣe tó wá wá pè lẹ́sìn tí èdè pa ànábì ṣe síwájú ẹ̀kọ́ tó ṣe ni wọ́n pè láti àdálẹ̀ àdádálẹ̀ ni bídíà gbogbo bídíà pátá ìsọnù ni abẹ́lá nínú àánú rẹ̀ nìkọ̀ọ̀kan wa kọ́lọ́mọdé àsọnù kọ́lọ́mọsà ìgbà lẹ́sìn fún ẹnìkọ̀ọ̀kan wa mo kí gbogbo àwọn mùsùlùmí ní àdúgbò tí a yìí mo kí àwọn ẹni tí ọlọ́run bá lò fún sábàbí lérí ètò tí a fẹ́ ṣe yìí mo kí àwọn màmá wa gbà mo sì kí gbogbo àwọn fámílì lápapọ̀ àti gbogbo àwọn jàmáà mùsùlùmí abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àwọn Ramadan tí a ń gbà kọ́lọ́mọ́sà jẹ́ àfẹ̀mí gbàjẹ́ ọ̀ ọwọ́ abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́sà ilé ní àgbà mọ́fẹ́ wa kọ́lọ́mọ́sà jẹ́ àṣọ̀pọ̀lọpọ̀ láyé ọlágbára ọlọ́ọ̀bọ̀ mú kí gbogbo àwọn àlùfáà tí wọ́n bẹ̀ ń kalẹ̀ àti gbogbo àwọn bàbá wa àti gbogbo àwọn ọ̀dọ́ títí àlàáfíà ọlọ́nkọmọ bẹ́ni kọ̀ọ̀kan wa ìtí wọ́n ní kí agbéyẹ̀wò ní ìrọ̀lẹ́ yìí òun náà ni makanatu sunnati fil islami wa sallallahu alaihi wasallam kí là ń pè ní súnà ipò wo ni súnà wà nínú Islam àwọn wo ni wọ́n ń pè ní onísúnà ẹni bá ń tẹ̀lé súnà nẹ́bùwà Muhammad ládáwò ni ó jẹ láyé ń bí àtijọ́ alìkìyàmà ẹ̀yọ́mọ̀ mi ẹjẹ́ akọ́fẹ́ gbà pé àlùkáyà tún من خالق الخالق عبادة الله وحده لا شريك له ọlọ́run bá aláàdáwà ó dára wá sílé ayé bó ṣe dára wá sílé ayé yẹn ó dára fún ìdí pàtàkì kan ọlọ́run dára nítorí eré torí ọlọ́run bá gan kìí sọba tí ń ṣeré a'udhu billahi minash shaitanir rajim ọlọ́ni wọ́n máa kọlákínà samawati wal arda wọ́n máa bẹ̀rẹ̀ náà máa láàìdí ọlọ́run bá ní sánmà àtilẹ̀ tẹ́ẹ̀rí ta dá yẹn àdá nítorí eré o èyí tẹ́ akóṣíbẹ̀ tẹ́ ń gbé eré ilẹ̀ tẹ́ ń bẹ lábẹ́ sánmà èyí náà mọ́ ṣeré o ọlọ́ni wọ́n máa khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run bá ní tẹ́ẹ̀ bá máa ń torí ẹ̀wálé ayé ẹ̀wálé ayé nítorí kẹwàá ṣẹ̀sìn ni o èmi ọlọ́run nìkan náà ni ẹ̀ṣẹ̀ sí illa liya'buduni mo dá yín kẹwàá sí mi tàbátí wá délé ayé kí láà máa ṣe jàmá àwọn àṣìn ọlọ́run àwọn àṣìn lọ́mọ owó làwọn kàkì owó bàbá ti jáde láàrọ̀ báyìí ọ̀dàlẹ̀ ẹlòmíì kan lóru àìsùn tí ó yẹ kí ní wájà owó ìjọ́lá ní ká máa owó jẹ wọn ọlọ́sọ̀nù kọ̀rọ̀ onífọ́ọ̀mù ṣú fí mọ̀nà kíbi ha wọ́kùlú mílíọ̀nù síkìhì ọlọ́run ní ẹjáde ẹjáde ẹjáde ẹwà rísìkì lọ ó sì lọ́wọ́ ìdájọ́ fún kankan àfẹ́sì ọwọ́ tó ní ká wá rísìkì lọ àrísìkì tó ní awọ́ lọ yẹn ká lè bá lò kó lè bá rọ̀ wá lọ́rùn kó lè bá jẹ́ kí ìjọsìn ó ṣe kí ni kọ́rọ̀ wá lọ́rùn láfi wá rísìkì Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ọ wá sọ nínú al-Qur'an al-Karim ó ní wabtaghi fima ataka Allahu daral akhirah ọlọ́wọ́ bá ní gbogbo ń tẹ́ bá wọn lé ayé lárísìkí ẹ máa wá ẹ máa wá tẹ́ wá máa lò ó fẹ́ sí kó lè ràn yín lọ́wọ́ láti lọ lè wà jẹ́nà lọ́rùn ajẹ́pẹ́ orí tàwọn náà wọ́n torí kí jama'a nítorí ọ̀sìn ìdí ìrìnbá ti gbọ́ yóò bá wọn ìjọ́lẹ̀ lèyẹn gbádùn wọn ìjọ́lẹ̀ lèyẹn ṣe kíní ìjọ́lẹ̀ lèyẹn gbádùn wọn tó wá ti jẹ́ pé àwọn owó torí pé ká lè mà pé mo lówó àwọn ọlá nítorí pé ká lè mà pé mi náà lọ́lá àwọn akẹ́rùn lásìkò àgbàwẹ̀ àṣìlọ́run òfò ní ọkọ́lọ́mọdé aṣòfò ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala nígbà ọdá wa tán ọwọ́ dá wa nítorí kálímà yìí kálímà kìí kálímà kìí ká máa dúpẹ́ fún bàbá ti jíra Allahu akbar Allahu akbar الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله الله أكبر انت لهم بك واسي لعين يا جماعة ẹni tí ó bá ti ṣe ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọlọ́run ní ọ̀rọ̀ rẹ̀ burú jẹranko lọ́wọ́ ọlọ́run ní wòlá ìkàkẹ́lẹ̀ àníhàn ọlọ́run láwọn tí ó sì bá dà tí wọ́n sí lọ́wọ́ ọlọ́run ní wọ́n dàbí ẹranko oníbálẹ́hún àdẹ́lùsẹ̀bì ìlà wọ́n ní kọ́dà ẹranko tó yádùn wọn lọ àti ẹjọ́ nìkan wọn náà ó sàn tó ní ẹranko ni ọ́ èyàn ó ṣe kí ni jọba èyàn ọjà ìpé ẹranko ni ẹ́ nítorí pé àgbà pé èyàn gbọ́dọ̀ ju ẹranko lọ èyí ni èyàn ti máa ń sin lọ wọ́n lọ́kọ́ dí Adam àwọn tó lọ ń gbá ṣe láwọn tí wọ́n sin ọlọ́wọ́n bá àwọn tí wọ́n ọlọ́wọ́n bá ní wọ́n dà gẹ́gẹ́ bí ẹranko ọlọ́wọ́n kọ́dà ẹranko tó sàn jù wọ́n lọ ọlọ́wọ́n mọ́ sọ wá ẹranko lórí ilẹ̀ ọlọ́wọ́n ẹranko tí ń gojú fún ẹranko tí ń kọ́lé mansa ẹranko tí ń lọ lọ́nà tí ń lọ Amẹ́ríkà ẹranko tí ń darí kọ́mpẹ́nì èèyàn làwọn yẹn ń pè é àmọ́ àgbà tí ò ọ̀rọ̀ rẹ̀ kò lè lójútù máa ẹjọ́ ma yá mi ẹ̀dàkùn ẹmọ́ jẹ́sìn ọgbọ́rùn bàbá ti jí láàárọ̀ káṣàlọ̀ alákàkírun tó ṣe díẹ̀ kátó kí zórí asiri kákí magribi kákí aisha bàbá tó dòrò kátó dìde káṣẹ náfílà ti bàbá yọ kátó kírun Okidu ha méjì mẹ́rin mẹ́fà mẹ́jọ èyí pẹ́ bá ká ń bẹ̀ gbogbo tó ń ṣe yẹ òun ṣe ń tọ́lọ̀ aláàtorí ẹ̀dá oní o kama wá wá àrífèkí kama wá dídí mú mú lẹ́mìí pé tabari àrífèkí náà a fi sin ọlọ́run tabari àrífèkí náà a nà sójú ọ̀nà ọlọ́run tabari àrífèkí náà a fi tọ́jú òbí wa méjèèjì a fi tọ́jú ìyàwó àtọmọ sórí gbàtà nìyẹn ti da bó ṣe lọ́tọ̀ mọ́ náà òun ṣe wàá kà sípò pé òun sin ọlọ́run torí àníyàn tó ní ẹ̀rọ wọn yá ní al-islam ẹ̀rẹ́ sí islam èyí táwà ń bẹ̀ yìí ẹjẹ́ a máa dúpẹ́ o ẹni tọ́lọ̀ ń bá fẹ́ ní máa ń fàìsì síbẹ̀ ẹni tọ́lọ̀ ń bá fẹ́ ní máa ń pọ̀ nàmà ká máa bá islam nítorí lẹ́yìn islam lẹ́yìn islam orí burúkú lẹ́yìn ẹ̀sìn islam sẹ́ orí burúkú ló tún kù ọlọ́ni iná dínà ìndàláhí al'islam ọlọ́ni islam nìkan náà lẹ̀sìn tí wọ́n fẹ́ kẹsẹ̀ o ẹ̀sìn ìbọ̀rìṣà ẹ̀sìn ìṣẹ̀ṣe àtẹ̀sìn ìbílẹ̀ àtẹ̀sìn alọ́sọ́ọ̀sì ọlọ́wọ́n bá lóhun ọ̀fẹ́ o islam lọ́wọ́n fẹ́ kẹsẹ̀ kí ni kẹmàṣe ó ní wọ́n mọ́ yẹbi tó gẹ́gẹ́ lẹ́lẹ́ islam dínà ọlọ́ni ẹni tó bá lọlẹ̀ mú ẹ̀sìn míì tí bá ń ṣe kí ìbá sí islam tàlá yóò ilé rẹ̀ ọ padà sílẹ̀ ẹ mọ́tò rẹ̀ ọ padà páàkì ẹ̀ka lẹ̀ tó wọ sàárè lọ orí àwọn ìyàwó rẹ̀ ọ padà pa wọ́n ti básìkò bá ti tó ẹlòmídà padà fẹ́ wọn nítorí orí àwọn ọkọ rẹ̀ ọkọ rẹ̀ tó ojú ṣe láwọn ọba yẹ ọ̀tọ́lọ̀ bá lásìkò yá ọ padà sílẹ̀ yọ wá tẹ́lómi ẹlòmídà máa sùn lórí náà máa gbénu fúláàtì rẹ̀ ọjà rẹ̀ ọjà ọjà kọ́mpìnì kọ́mpìnì

owó fìlà ákírá tọ́bá di ọ̀run táwọn yẹn wà lè jẹ́nà lọ mínà lè kàṣírí nínú òfò láfòun sí nínú ná ọwá sófò gbogbo wàhálà tó ṣe lé ayé ṣé ọ̀sẹ̀ ni tí ẹ̀ lẹ́sìn ìjàmá ní tí kálukú sí lọ́yà tọ̀tọ̀ tí ọba ti jẹ́ kí àlá ọba tó dá ọ ló ń sìn ọba tó dá torí tàbá ní wàhálà òde wàhálà ti dé èso ti napá èso ti nẹsẹ̀ ó ti gbé àwọn ọmọ ogun rẹ̀ dìde kọ́ ma bà sílámù jẹ́ kọ́ ma dà sílámù rú àwọn kan ma sàṣe ètò àwọn kan ma sàṣe jù kọ́dà àwọn kan ma dá ìrújú lẹ̀ sínú ẹ̀sìn yìí ètò ẹ̀sìn ní rẹ̀sìn náà gbé wájú ọlọ́run àṣeyọrí rẹ̀ àṣeyọrí rẹ̀ kì mo lọ́kọ mo níyàwó mo ṣe málédì kan ṣe yọrí o ọ ma ṣe yọrí pẹ̀lú àti mudunna illa wa antum muslimun kò kú sínú islam òun náà làṣẹ yọrí ayé tó wáyé tó islam náà ọwọ́ ń bùkátà gbóyé islam tí ọlọ́run rí fásí ó ń bùkátà kéèyàn gbọ́ yìí kí ni wọ́n ń pè ní islam owó ní istislamu lillah òun náà ní ká juwọ́ sọlẹ̀ fọlọ́run ọba bí tawhidi bí pẹ́kọ̀ sọba kan tó sí ẹ̀sìn wọn lẹ́yìn ọlọ́run a sì wọ́rọ̀ sí nǹkan mi lẹ́yìn rẹ̀ wọ̀lẹ̀ yẹn kìí adúláwò bí tọ́ a kásì máa tẹ̀lé àṣẹ rẹ̀ nínú Qur'an ìtàn pè ní Islam ni wọ́n bàrá àtùmìnà ṣíríkì wa á lè yí bọ́ra kábọ́sẹ̀ kúrò níbi ẹbọ àtàwọn tó wọ́n ṣe bọ́ ìtàn pè ní definition Islam ni ẹ̀rẹ́ tí ọba ti ní ìgbàgbọ́ kìí ṣe Muslim ẹni tí ọba ti tẹ̀lé tọ́lọ́wọ́n bá kí láǹfààní Islam tọ́lọ́wọ́n ọlọ́run jẹ́ Mùsùlùmí ọ̀tẹ̀ láṣẹ ọlọ́run ọlọ́ni máa ṣe òṣè ọlọ́ni máa ṣe máa ṣe ló ń ṣe kí wọ́n lè túmọ̀ ìsìláàmù tó ló ń ṣe ìjẹ́ ń pè ní ìsìláàmù Al-Kùránì ni ìjẹ́ ń pè ní ìsìláàmù ọ̀nà ní súnà Nábì Muhammad sallallahu alaihi wasallam méjèèjì náà látọ́ka tí a máa tẹ̀lé tí ó máa tọ́ka wa lọ síbi ẹ̀sìn ọlọ́run tọ́ba ti fẹ́ sin lọ́wọ́ ọba kò sí Kùránì tọ́ba ti fẹ́ sin lọ́wọ́ ọba kò sí àdìsí òun náà wọ́n pè ní súnà ẹ̀yọ́ màá yá mi ẹ̀dá kan torí tọ́lọ́wọ́ ọba wa ọlọ́run ní jẹ́ amúlẹ̀ lófo ọlọ́run ní jẹ́ adé ọ̀run mọ́tọ́ o àwọn èèyàn ti lọ wọ́n ti lọ wọn bá sílámù lọ́run àwọn ń sìn wọn lè padà mọ́ tí wọ́n ti tán síbẹ̀ nìyẹn ìsìlámù wa kọ́lọ́mọ́jọ ọgbàjẹ́ o bóò ló ṣe wá gbọ́ sílámù náà yìí o lè gbọ́ sílámù yìí àfikọ́ onítẹ́lá méjì tó máa wo ìsìlámù ń bẹ̀ ọmọ ọmọ ìsìlámù ń bẹ̀ alákọ̀ọ́kọ́ alukura'an kí lẹ́lẹ́kejì sunna Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá ní fahim tanaza'tum fi shay'in ọlọ́wọ́ bá ní tí ọ̀rọ̀ ká bá di ẹjọ́ láàrin lérí ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́ rójú tó mọ́ tẹ́ wà mẹni tó correct ẹ̀mẹni tó right ọlọ́wọ́ bá ní faruddu ila Allah ọlọ́run ní ẹ padà sọ́dọ̀ ọlọ́run ẹlẹ́ sí kòránì war rasul ẹ sì padà sínú súnà rẹ̀ súnà nàbì ẹ padà sí ọ̀dọ̀ ọlọ́run ẹ padà sọ́dọ̀ nàbì àwọn mẹ́rin lọ́wọ́ bá ní àmọ́ ọmọ ẹ̀sùn lọ́dọ̀ wọn sí àwọn méjì Allah ní ẹ sọ́dọ̀ mi ó tó wá ní ẹ padà sọ́dọ̀ Muhammad àwọn àyá mi tí ó ti gbọ́n tí àyà Kùránì ní káwọ yìí dáwákáwọ ìṣe kọ̀ṣídà lórí ti ṣe tó bá mọ̀ pé ọ̀hún wá ojútùú sẹ́sìn rẹ̀ ọ̀nà mẹ́rin lọ́wọ́ bá aláàní kọ́ yà sí sí Kùránì ọwọ́ àmì bẹ́ innamal khamru wal ọtí ọ̀dà wal àti bàbá jẹ̀bù àti tẹ́tẹ́ àhà òní débẹ̀ wọn tọba fẹ́ wọná tọba fẹ́ dáná tọba fẹ́ kó wàhálà láyé tọlọ́lọ́wọ́ bá rẹ̀ ti mọ̀ pípọ̀ dáa lẹ́lẹ̀ tó bá ní àwọn tí bá àkọ́dá lébi lògùn ọwọ́ ọmọ owó náà pé alùkùrán ah, lè mí tẹ̀lé èmi ọ̀tẹ̀ láàfá ọ̀kan torí àfá kan sọ fún ọ pé ọtí náà dá tàbá ti mú púpọ̀ wọ́n lọ́wọ́n ṣe wá lórí burúkú jama Allah subhanahu wa ta'ala ó ní ẹ̀tẹ̀lé Kùránì ẹ̀tẹ̀lé hadisi anábìwá Muhammad sallallahu alaihi wasallam òun ni ní hadisi òun ni wọ́n a ní sunna ẹ̀yọ́ màyá mi asúnna ètò wọ́n pè ní sunna gangan ó wà nàbí ni ọ̀rọ̀ tá nàbí sọ lẹ́yìn náà wà fíìlùhù àti iṣẹ́ tá nàbí ṣe wọ́n tàkìrí ìrùhù àti tí wọ́n ṣe wájú ànábì tá nàbí ọkọ̀ ndẹ́mọ̀ ni wọ́n ní sunna èyí tó bá ti ṣe sunna ló ń ṣe ah ẹ̀ sọ àmọ́ Ah, ànábì òṣè àmọ́ ànábì sọ ah, ànábì òṣọ ànábì òṣè àmọ́ wọ́n ṣe wọ́n jẹ́ ànábì ànábì ọkọ̀ dẹ́mu ẹ̀ àdìsí lòun náà sẹ̀mùkú ànábì tí ní kò sí nẹ́fìlà lẹ́yìn àṣùbá títí tó wọ́n fi yọ arákùnrin kan wáyé nẹ́fìlà lẹ́yìn àṣùbá ànábì àníkí ló ń ṣe ó ní rákàtà àlèfájì ìlọ́wọ̀n fẹ́ kọ́ bọ̀ nígbà tó ní ó lóore ju gbogbo ayé lọ ànábì náà dàbẹ́ ànábì sí kó bẹ́ ànábì kan fáàmù ẹ̀ lọ́bàdì kí ni jama lọ́bàdì súnà ó ní nàmọ́lẹ̀ àmọ́lù bí niyat ọ̀rọ̀ niyẹ́ ànábì ní àgbogbo ah, ṣẹ́tẹ́ bá ti ṣe àníyàn tẹ́ fi ṣe lọ́lọ́run ó ṣe kí ni lọ́lọ́run fi jọ́ọ̀jì ọ̀rọ̀ nìyẹn iṣẹ́ ńkọ́ ìyá wa Aisha ó ní káànà nàbí ìyá àtẹ́kìfú pẹ̀lú àṣìlẹ̀ àwáàkiri min Ramadan ó ní ànábì yìí máa ń wọlé ètì káàfù tí Ramadan bá ti kú mẹ́wàá ànábì ọ̀sọ̀ pé náà fi ní àní máa lùlù káàkiri àdúgbò ìrògbó wọn lùlù àdúgbò yìí ẹmọ lùlù bàndínì káàkiri fún lè rí a ọlọ́mọṣà yí wọn padà ó táwọn mọ̀láíkà sọ kalẹ̀ ọwá lùlù ká ìjà ìnábì lùlù jama ànábì máa ń ṣe kí ni ìmọ̀ lọ́mọ síláṣíláṣí lọ́dẹ ṣe náfìlà fún òru mélòó òru mẹ́wàá kọ́lọ́mọṣà bá yí wọn padà sínú ànábì tí wọ́n jìnà sí ẹ̀ jama yá mi asúnà iyẹl islam wọ́n ní gbogbo àwa tí àbá máa sọ pé àwọn ẹ̀sẹ̀ alùsúnà o ẹ̀yin ni alùsúnà àwọn ẹ̀lẹ́gbẹ̀lẹ́ alùsúnà àwọn ni mùsùlùmí tí wọ́n tẹ̀lé súnà wọ́n sì ní tàbá ṣe súnà àṣẹ islam kí lẹ́bí wọ́n yọra rẹ kú wọ́n náà gbogbo mùsùlùmí lọ́gbọ̀dọ̀ jẹ́ alùsùnà alùsùnà yìí ṣe ẹgbẹ́ kan tí a máa ń gba fọ́ọ̀mù rẹ̀ tá a máa ń wọ̀ ibẹ̀ ẹ̀dá kò sáà tẹ́lẹ̀ náà wá fẹ́ darapọ̀ mọ́ àwọn ọjọ́ yín kí ni àwọn procedure kí ni àwọn eh, fọ́ọ̀mù tá a ṣe kí ni tá a gbà ìlú fọ́ọ̀mù tí wọ́n jẹ́ fúri náà bá ní tò gbà ó lágbà tẹnu fún fọ́ọ̀mù náà táwọn náà fi jẹ́ mẹ́mbà yóò ọ gbọ́dọ̀ má jẹ́ alùsùnà kó tó jáde láyé ìdí wọ́n pè ní alùsúnnà òun náà ni àwọn mùsùlùmí tí wọ́n ń ṣe súnnà ànábì tí wọ́n mú súnnà mọ́sùlámù wọn tí èsì kòránì nìkan ni wọ́n tẹ̀lé torí tó bá tẹ̀lé kòránì nìkan tó lóò sí súnnà ọ̀ tẹ̀lé súnnà rárá ọwọ́ náà torí pé kòránì ò lè dá ṣiṣẹ́ láì rí súnnà súnnà òun gangan lọ́wọ́ ṣàlàyé tó wà ní kòrán ó lè gbọ́ kòránì yìí àfi kọ̀ tarabọ̀ súnnà o lè rí àṣẹ kùránì múṣẹ àdíkọ́ lọlẹ̀ wọnú súnnà nítorí pé ànẹ́bì lọ́lọ́run gbé kalẹ̀ fún wa lálátẹ̀júwe tí ó máa tàpẹ̀júwe gbogbo tọ́lọ̀ ní àṣẹ nukùránì ọlọ́dàkọ́dé kánàdà kún fi rasulillahi uswatun hasana ọlọ́run ànẹ́bì mo gbé kalẹ̀ fún iláwò kọ́ṣe ẹ̀rẹ̀ tí wọ́n pè ní ó sọ́wà súnnà ni wọ́n pè rẹ̀ tẹ́wàá tẹ́wàá tẹ́lẹ̀ ànẹ́bì olè lọ́lọ́run sìn ọlọ́run bá ní kú ní kóńtò tó fi bóńdà láhà ọlọ́run ní ìrà nẹ́bí sọ fún wọn yí pé tí wọ́n bá nífẹ̀ẹ́ ọlọ́run lóòótọ́ fàtẹ́bì òun ní ẹ tẹ̀lé mi èmi Muhammad tẹ́wọ́n kò nífẹ̀ẹ́ ọlọ́run súnà ni ẹ ṣe fàtẹ́bì òun ní ẹ tẹ̀lé mi tẹ́wọ́n kí tẹ́lé ànábì súnà ni ọlọ́run ní fàtẹ́bì òun ẹ tẹ̀lé lọ. ọlọ́run sọ fún wípé kú ní kóńtò tó fi bóńdà láhà ìyòbí búkúmù lọ́à ọlọ́run ṣe wá nífẹ̀ẹ́ yí tẹ́ bá ti tẹ̀lé mi ọlọ́run mọ́sàfíà sínú àwọn tán sínú lẹ́yìn wáyé gẹ̀fẹ́ lákọ́ntò ọlọ́run ṣe wá sàforíjì ẹ̀ṣẹ̀ yí gbogbo ìtẹ́jú ṣe sẹ́yìn tí ọ̀dá tí ọ̀bá súnà mọ́ ọlọ́run parí tani wọ́n ní kátẹ̀lé jẹ́ máa tààfẹ̀lẹ́ ṣiṣẹ́ ànábì ẹ̀yọ́ máa yá mi ẹ̀rí bàbá wa Sheikh Albert Bahari iná àwọn àfáàgbà iná àwọn àfáàwà iná àwọn àfáàgbàlagbà tó ń jẹ́ àwọn àfáà súnà tí wọ́n ti lọ wọ́n ní ẹ̀ìlàmù wọ́n ní gbogbo ẹ̀yin mùsùlùmí ayé ẹ̀lẹ́mà bẹ́ẹ̀ bá mọ̀ tẹ́lẹ̀ annal islam ipe islam wà súnà òun gangan ni wọ́n pè ní súnà wà súnà ta ẹ̀rí súnà gangan hiya islam òun gangan islam wà láyé kú mu ahaduhuma illa bil akhar ọ̀kan ò lè dìde láì rí kejì ọ̀kan ò lè gbáwájú láì rí kejì ẹ̀rẹ̀ ní islam kẹmọ́ ní súnà ẹ̀rẹ̀ ní súnà kẹmọ́ ní islam tọ́wọ́ ti ní ìwòsí súnà ìtumẹ̀ pé òsì islam yọ́ ma yọ́ sí tó ọba ti ṣe súnà òsì islam ẹ má máa báwọn kan alùsúnà àwọn iṣẹ́ alùsúnà ọ̀rọ̀kọ́rọ̀ ni oríṣẹ́pọ̀ ilé rẹ̀ nìyẹn o ìtàn sọ ni pé àwọn kan ni muslim àwọn iṣẹ́ muslim nígbàtí ẹ̀ṣẹ́ àgbẹ̀rẹ̀ lórí súnnà ló fi di pé àwọn àrùpá àwọn kan ni wọ́n jẹ́ oní súnnà àwọn àyókù àwọn ti wa kùrán nìkan làwọn gbàgbọ́ àwọn ọgbà súnnà gbọ́ àmọ́lọ́láwọ̀ bá dáwọ́ bèèrè bá ìsúnnà ọlọ́wọ́ bá aláwọ̀ fún ẹ̀ lọ́kọ̀ wọ́n láṣẹ lóní àtẹ̀lé súnnà ọlọ́wọ́ bá ní wa man yuti'ir rasula ẹni bá ti tẹ̀lé Muhammad faqad ata'a Allah ti ń tẹ̀lé lọ ẹwọ tẹ́síkíyà tó lágbára ẹwọ tí ọlọ́wọ́ bá Allah subhanahu sọ nípa nábi ó ní tẹ̀lé ti ń tẹ̀lé súnà èmi náà lẹ́yìn sí kíni èmi aláàgà ní kọ̀tọ́ fún olùgbàgbọ́ òdodo lọ́kùnrin àti lóbìnrin ìdá akọ́dọ̀ lọ́rùn tí ọlọ́run bá ti dájọ́ yí pé ẹ ṣe báyìí kò tọ́ fún wọn wa rasuluhu àbí Muhammad ló ní ẹ ṣe báyìí amúra ọkọ̀ àwọn aláṣẹ kẹsẹ̀ kankan ayẹkù nàlàhùn àlèkéyàrẹ́tù mìnìhàmùrìhì kí wọ́n máa wá sọ pé ah, àwọn fẹ́ tún wo àwọn òrùpá wọn lè ní ìmọ̀ adájọ̀lẹ̀ bá gbogbo lẹ̀ ah, orúkọ máa mú ya kí sọ́kòtò yẹn máa kọjá kókó ẹ̀ṣẹ̀ bóòlù ní sẹ́fẹ́ máa ṣe báyìí ọlọ́run ní ẹ̀ṣẹ̀ nǹkan báyìí ànábì ní ẹ̀ṣẹ̀ nǹkan báyìí ọlọ́run bá ní kọ̀ tó fún àwọn olùgbàgbọ́ òdodo kí wọ́n ní ṣọ́ìsì míì lẹ́yìn tọ́lọ̀ ní kí wọ́n ṣe àti dání àti dání bí ní kí wọ́n ṣe qadallahu wa rasuluhu wa and Muhammad <laughs> ìtumọ̀ ni pé ọmọ tẹ̀lé alukọ̀rán ó sì máa tẹ̀lé kíni ọmọ tẹ̀lé súnà tó bá jẹ́ tọ́wọ́ mọ̀ pé olùgbàgbọ́ òdodo bá ní ọ̀rọ̀ ọwọ́ máa ṣe súnà ọlọ́dún sọ nínú àyàmì ọlọ́wọ́ bá ní wà máa àtàkùnmọ́ rọ́sùlù gbogbo tá nàbí bá ti mú wá fún tó bá ti ní ẹkú mbẹ ẹ ṣe kí ni ẹkú mbẹ ànábì ni ẹ má sọ̀rọ̀ máa o sọ̀rọ̀ pẹ̀lú àdíṣì lọ́wọ́ kò sínú kọ̀rá ọlọ́run ní ìtọ́bá tí Muhammad bá ti sọ fún yí ẹgbẹ́ bẹ̀ tọ́bá ti ní ẹgbẹ́ bẹ̀ tọ́bá ti ní ẹ má ṣe ẹ má ṣe kí ni ẹ má ṣe ẹ rí pé kò ṣe nǹkan tó lọ́n fún ní garanti yẹn lẹ́yìn anábìwa Muhammad authority yẹn ṣe Allahu Akbar ọlọ́run ọ̀fẹ́ nìkan kẹlẹ́yìn anábìwa Muhammad àtàwọn òjíṣẹ́ ọlọ́run tó ti lọ́wọ́ ọlọ́run tá nábì bá ti ní ẹjù nǹkan lẹ́jù lẹ́ o ẹ má pẹ́ rí nínú Kùránì ẹ má sọ pé rí nínú Kùránì o ọlọ́run bá alá ogún ànábì kalẹ̀ fún wa ní ẹni tí a máa tẹ̀lé a máa ṣe kí ni ẹni tá a máa tẹ̀lé ọlọ́run bá ní yá ayọ̀ lẹ́dí ní àmọ̀nù ayà mi tó nìyẹn lọ́wọ́ ni mo gbẹ̀yìn olùgbàgbọ́ òdodo sọ̀rọ̀ pàwọ́ tá gbàgbọ́ náà láńgbà wọ̀ yìí jẹmọ́ tọ́wọ́n kò gbàgbọ́ ma gbọ́ oníwà àti òrùrọ̀súlà ẹ máa tẹ̀lé súnnà wà látọ́ bó ti lú àmàlẹ̀kún kí ṣe yíò mọ́bà bàjẹ́ o tẹ́ bá ń ṣiṣẹ́ ìsìn tí ò sínú kùrán yóò ṣe kíni yóò bàjẹ́ tẹ́ bá ń takò súnnà iṣẹ́ yóò ṣe kíni iṣẹ́ yóò bàjẹ́ gbogbo ń ọba ṣe tí ọba ti fi súnnà ń bẹ̀ tọ́bákò lẹ́sìn ọlọ́run lóhùn nígbà lọ́wọ́ rẹ̀ torí pé ó ti bàjẹ́ nígbà ti ṣetán nítorí pé ànẹ́bì lọ́lọ́run gbé kalẹ̀ fún wa lápèjúwe lérí gbogbo táàbù jọ́sìn fọlọ́ tàlẹ́bì fi ní sọ́lú kàmáàrà ètò mọ́ ní ìsọ́lì ẹ kírun bí ẹ bá ṣe rí pé mi ń kírun ànẹ́bì ò ní ẹ kírun bí ṣé òun ṣe ń ṣe kí ni òun ṣe kírun kódà ànẹ́bì ò pé ẹ kírun bí ìmáàmù ń ṣe kírun nítorí ìmáàmù mi kìí kú kìí ní ṣe kí ni olókìí ṣé omi ti lo 40 years 80 years nínú ẹ̀sìn tó láwọn kò sí màrún kí torí kò kí bá anábì ṣe ń kí ní bá anábì ṣe ń kí bóyá ṣe ràn bá anábì ṣe ń kí alọ́ lè ṣí àdìsí bẹ̀rẹ̀ láti gbọ́ bọ́lá anábì máa ń ṣe kí ní Allahu akbar yọ kawọ́ láyà kò ní kawọ́ sísàlẹ̀ kò ní kawọ́ lẹ̀ kawọ́ lẹ̀ yẹ anábì ò kí bẹ́ẹ̀ sórí pé wàhálà ti dé báyìí ẹ̀yọ́ máa yá mi ẹlẹ́mìnigẹ́lùmọ́ wọ́n làlá alẹ́ kọ́ wà mẹ́ wà lágbọ́ọ̀lì lànà gbígbé bó ṣe mìsọ́tún tó mìsọ́sí ẹ ládàrún rẹ̀ ti jákú ọ̀nẹ́bí ń tẹ́bà tí wọ́n tó tẹ́wọ́n sì lérí irun ìsìkè lásùn mìnà ṣètọ́ èso ti já ládàáyín kú irun yọ kò pé mọ́ ẹnìkan wá sọ di jọmọ láti bí ogún ọdún tá a yóò ní mọ́n sí bá bàbá àtòun tí wọ́n sí gíní ní wọ́n sí ní sáà bàbá ìlọ́lọ́ ní kí wọ́n kọ́ wòrò wọn kí n kọ́ sí ní abáàdínàbí ìyẹn tẹ́ wọ́n sí ní wíwá mẹ́tẹ́ yóò ní máa nígbà wọ́n sì ti wá kọ́ kọ́kọ́ kò sì chéyì wọ́n máa kéwì wọ́n wòkè ibi tá a fèrè kalẹ̀ sí làlẹ́bí mọ́ sí gíní làlẹ́bí mọ́ wọ́n ọmọ ìyá ọ wọ́n lé kí ọ̀rọ̀ ìrún nìkan ní ó kù fún ọ nígbà tó bá kú òmìnú létà ọ̀tọ̀ ọkọ yẹn wọ́n bá ti dágbére báyé ìrún nìkan ní ó kùnú sàárè pẹ̀lú rẹ̀ ẹ̀dàkùn ẹ̀yọ́ màá yá mi ọlọ́run sọ ayàkan ní kọ̀lá náà dẹ́rù bàyàn Muhammad amúrì yìí ọlọ́run ní tó bá jẹ́ pé ọlọ́run ló fẹ́ sọ fún ẹ̀ yóò ní Eh, wọ́n ní gbogbo àwọn tó máa ń yapa sẹ́mi yóò ṣe wínú àmọ́ ní fálí yahzari lẹ́dínà yóò hálì fún náà ní amòrìhì a eh, third person ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tí wọ́n bá ń yapa àṣẹ Muhammad kí wọ́n lè sọ́ra wọn gbogbo àwọn tí wọ́n bá ń ba súnà jẹ́ kan lè sọ́ra wọn gbogbo àwọn tí wọ́n bá ń yapa súnà kan lè sọ́ra wọn a tún sí ibà hún òun dé wọn mọ́lẹ̀ wọn ní jáde nù yàrá ọlọ́lọ́wọ́ dé mọ́lẹ̀ nù yàrá kò ní jáde fàlìyà àríwárí lèrí na yóò ha lè fúnná àni àbúrí ọlọ́nìkan lè sọ́rọ̀ àwọn gbogbo àwọn tí wọ́n yapa súnnà àtò sí ò fìtìnà ọlọ́wọ́n bá ní ìbẹ̀ ó sì rú ó ti bẹ láàrin jẹ́ mẹ́fà ó sì tún takúnà ta àdíṣe wájú Sahih Muslim ipò ìgbogbo ẹ̀ndọ́wà ti báyàwó rẹ̀ lásìkò lọ́sàn-án Ramadan yóò bọ́kùn lọ́rùn ẹrú àfi kó gbàwẹ̀ 60 àfi kó fún yàn 60 ní kíní gbẹ́ǹjẹ́ arákùnrin kan lọ́wọ́ bá níbi náà ó sọ bá níbi wa o mo ti parun o àdáwò bá mi lọ́sàn yóò àdébìnrin má àhàlàkà kí kí ló bá tiẹ̀ jẹ́ kí làdáwò tó gbọ́ ó ní wàkàtù alámọ̀rá àti wà ní sọ ìlú mo mọ̀ báyàwó mi lásìkò sí lọ́sàn Ramadan èso tí mi ti ah, mi ti gbogbo sí bá sùn anábì ni à ọ bá sùn ó ní bẹ́ẹ̀ ó ní tèmi bá mi torí tí mo pé wàhálà ńlá ni ọlọ́run kó ti bá àlékún sí yá ọlọ́run dandan ní kẹ́ ìgbà rẹ̀ ọwọ́ jáwèé ó sì ti sọ pé òhìnlẹ̀ lẹ́kún lẹ́lẹ́ta ṣùyá ní lẹ́nìsà ikú tó bá ti dòru tẹ́ bá ti sínú dá ẹ̀yìn àtàwọn ìyàwó yí ọlọ́run ní mo ṣe ilẹ̀tọ̀ kẹ máa súnmọ́ ara yín ó wá ní ọ̀sán lòun ṣe tòun anẹ́bìnrin sọ lè bọ́kàn lọ́rùn ẹ̀rú olóhùn ọ̀lágbára só lè gbàwé oṣù méjì lera wọn lálàáfíà wọn gbé anẹ́bìnrin sọ fún yàn ló jẹ 60 olóhùn lòó lọ nígbà wá yẹ lẹ́nìkan gbé làbínú wa làbínú tó wá gbé wá yẹn ọwá ṣe dédé oúnjẹ èèyàn 60 anábíwá Muhammad sallallahu alaihi wasallam anábíwá gbé fún pé ọyá gbà ní lọlẹ̀ fún àwọn tálíkà ládùúgbò yìí àwọn tálíkà tẹ́ ma ń jẹ sàárà ó ní gbogbo sàárà àdúgbò pàtà ilé ìwọ̀n wọn ma gbé wá anábí láti mọ ahlak tó bá níbi ọ̀dà gbé lọlé ma lọlé jẹ ọlọ́run ti fi rí jọ àmọ́ kọ́kọ́ yọ 60 sílẹ̀ kárí náà Sahih Muslim dáadáa ní Kùránì sọ ayé Bukhari ó sọ ihu Muslim gbogbo àgbáńlá ayé gbogbo àfá àgbáńlá ayé ń gbà pé wọ́n làwọn ìyá wa tí ọ̀rọ̀ òjíye àwọn ìyá látàlábù àwọn dẹ́mọ̀ pé ẹ́ èyẹ dára rú ẹ̀nà ọ̀sán lábúlánà ó kéwú tán ọ̀fẹ́ pasúnà rún ó ń takò súnà ó gbà gbogbo kéwúrí súnà jẹ́ ní fi ọ́ ìsìláàmù gẹ̀gẹ̀ súnà ó wá ní àwọn olèṣe súnà àwọn olèṣe súnà pẹ́lú àwọn ẹ̀ṣẹ́ bàbá ti súnà ó ìsìláàmù nìyẹn anábì wa Muhammad sallallahu alaihi wasallam anábì ní mani àtọ́ àní ẹni bá tẹ̀lé ni Muhammad ó ní fàkọ́jà àtọ́ aláha ọlọ́run bá aláà ní ń tẹ̀lé o ó lè tẹ̀lé lọ́rùn mi látẹ̀lé tọ́bá tẹ̀lé mi ìyí máa mú ọ tẹ̀lé àdébò wọn aṣọ ní ẹni bá ti yà tó bá ti yà kúrò lójú ọ̀nà mi ẹni bá ti kúrò lójú ọ̀nà súnà tó lọ́wọ́ tẹ̀lé súnà mi fákọ̀dé aṣọ láha ó ti ṣe ọlọ́run náà nìyẹn ó ti yà kúrò lójú ọ̀nà ọlọ́run Muhammad lásìwájú wa tàlásíwájú wa jama'a tani imamu wa jama'a tàlẹ́lẹ́rí wa jama'a tàlẹ́lùkọ́ àgbà jama'a tàlálàṣẹ wa jama'a tàlámà tẹ̀lẹ́lẹ́yìn ọlọ́run tàlọ́mù àtẹ̀lẹ́tọ̀ ọlọ́run ọwá ní kọ́dá àwọn ìyá wa ń jọ̀gà àwọn gẹ́mọ́ ọkọrin wa ní ọlọ́jẹ́ abá Muhammad wọ́ọ́lé ọlá ọbọjẹ́ abá Muhammad wọ́ọ́lé ọlá ó sẹ̀ jẹ́ pé wọn ló jàlìbáàbù àwọn ìyá wa tọ̀hún àwọn ló jàlìbáàbù tó balẹ̀ dédé ìbòrí tí ń bọ́lẹ̀ táà tó mú làwọn ń ṣe kíni làwọn ń lò wọ́n kàn kọrí lásán ni wọ́n mọ́ jáǹsì àmọ́rọ̀ tí wọ́n sọ ọ̀rọ̀ yẹn kọ̀ rẹ̀ tí ó ẹni bá ti tẹ̀lé Muhammad ló ṣe kíni yọ́ bá wọ̀lì jẹ́nà anábìnrin kullu ummati yadkhuluna al-janna ọwá lò ní sẹ́súnà anábìnrin gbogbo ojú omi ni ó wà lè jẹ́nà pátá gbogbo ojú omi pátá ni ó wà lè jẹ́nà illa man aba àfẹni tó bá lóun ọwọ́ fàkílà man ya aba ya Rasulullah wọ́n wá sọ fún anábì pé ta ni ó wà sọ fún wọn ọwọ́ anábìnrin mọ́nà àtọ́ àní dakhala al-janna ẹni bá tẹ̀lé súnà mi yọ wà jẹ́nà wọ́n mọ́nà àṣọ ní faqad aba wọ́n mọ́nà àṣọ faqad aba ẹni bá sì lóun tẹ̀lé súnà òun ló lóun ọwọ́ àlìjẹ́nà sọ ẹgbẹ́ súnà ni a fi bá anábì wọlé ọlábàá yìí ọlọ́run wa bí ó wọ́n yọ súnà náà rọ ẹni kọ̀ọ̀kan wa o wọ́n lágbára ọlọ́run ọba wa tó wàdọ́ ìfò súnà fil islam ipò tí súnà wà nínú islam mọ́sàlàyé yẹn mo máa yà wá mo máa ti sì wá ó sì kílẹ̀ àbí òkìlẹ̀ àjẹmọ òkìlẹ̀ kọ́lọ́mọdé ọ̀dà àrólógún tá a máa tọrọ ètò ìpínlẹ̀ ṣe ni pé wàdọ́ ìfò súnà ti fil islam iṣẹ́ ògangan ni súnà sí nínú islam tí ọlọ́run fi ní ẹgbọ́n mọ́ sunna. tẹ̀lé súnà táà náà fi ní súnà nílẹ̀ máa tẹ̀lé lẹ́fi wọ àlùjánnà alákọ̀ọ́kọ́ bayanu mujmal al-ibadati fi sunnah sẹ́rí gbogbo àwọn ẹ̀sìn tọ́lọ́wọ́n bá aláàní àṣẹ ọlọ́run sọ lódìdí sínú alukur'an bí bí ọkàn jùlẹ̀ bí lódìdí àlàyé bá ṣe ṣe ọwọ́ àfisọ́dọ̀ ànábì wa muhammad ọlọ́wọ́n bá ní wa aqimus salah ọlọ́wọ́n bá ní ẹ máa kírun ẹ kírun wákàtí márùn-ún tọ́ ayé alukur'an sọ lọ́bàdákẹ́ kẹfẹ́ yàtọ̀ sọ́lá bóò láti wá kí ọlọ́run dákẹ́ ọlọ́run sọ sínú kọ̀rá ọlọ́run fi sínú súnnà ọwá sọ fún ànábì wípé wa Muhammad rákà méjì lẹ́ẹ̀kì ní asùbáwò rákà mẹ́rin lẹ́ẹ̀kì ní zuri rákà mẹ́rin ní asiri mẹ́ta ní maghrib mẹ́rin ní ìṣà ẹ̀ẹ́sì kafatia tẹ́bá ti sàlá àkùbárú tán ẹni tí ọba sì kafatia kò ní ìrún lẹ́yìn náà lẹ́wà arúkú lẹ́yìn fàtà lẹ́wà kasúrà bí lẹ́yìn náà lẹ́wà arúkú lẹ́yìn subhana rabbiyal azim mẹ́ta sami Allahu liman hamida sẹ́ni gbogbo àlàyé yẹn ò sínú Kùránì níbo lọ́wọ́ jẹmọ́ nínú àdínsì ànábì lọ́sàlàyé ta lọ́sàlàyé ìfà ànábì kí sá ní níṣe kíni bá ní sọ sílẹ̀ kalẹ̀ wọ́n ní kò wá làwọn gbọ̀gbọ́ èyí ń kílà àbájúlọ nítorí pé anábíwá Muhammad sallallahu alaihi wasallam wa ma yantiqu anil hawa kò ní sọ nǹkan kan jáde lẹ́nu pẹ̀lú fẹ́nu ẹ̀ bóyá Quran àbájíǹsì inú wa illa wahyu yuha níta bá sí kíni ní tí a bá fi ran òun náà ni máa sí kíni òun ilaha ìlàlá ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àwọn erigun oorun inú ayàwó lọ́wọ́ jẹ́nu inú súnà lọ́wọ́ lẹ́yìn náà ikọ́ ọmọ sẹ́yìn ẹ̀yìn rí kọ́ ọmọ inú súnà kan bá fapọ̀ lọ́hàkọ́ ṣẹ̀rọ aláìlá ìlàlá inú súnà wọ nínú àdísì lọ́wọ́ inú súnà lọ́wọ́ ọlọ́ni wa áàtù zaka ọlọ́ni èló lówó dà ká tó yọ sàká òṣùnú kùrá èló lówó dà àbí ọlọ́run ní yọ sàká kálukú wọn wòrán wípé ah ní èló lè yóò ní tí sàká ó fi wọ owó rẹ̀ kó sínú kùrá inú àdíṣì lọ inú súnnà ọlọ́run sì ń dandan ní kẹ́ yọ sàká nílùú ah, nínú kílò tànábì ni wọ́n ni ẹni bá ti ní góòdì tó bá ti tó bẹ̀ ò ní yọ́yọ̀ sàká nínú owó ẹ̀ ìgbà tí wọ́n kọ̀mpátẹ̀ sí grams lọ́dọ̀ wa wọ́n ní 85 grams of gold 85 grams of gold ẹni bá ti ní nílé yọ́yọ̀ sàká yọ́dà sí 40 ìdáka náà mọ̀ jẹ́ kí ni náà mọ̀ jẹ́ sàká tí yọ́yọ̀ fáwọn èèyàn tó bá ní owó tó ti ṣe déédéé 85 grams torí ma lókè ma lọlẹ̀ two million one hundred seventy thousand four hundred naira ọwọ́ ayọ̀ fifty four thousand three ten fifty four thousand péré three hundred ten naira lọ́sẹ̀ kìíní lọ́yọ̀ nínú two million two million plus o tún wá lọ yọ sàkà ìyàlẹ̀ yẹn fẹ́ jẹun ọlọ́wọ́ dọ̀rọ̀ yẹn rú tọ́ anábíwá Muhammad sallallahu alaihi wa sallam wọn ló wá sàlàyé fún wa pé iye báyìí ni inú súnà lọ́wọ́ kọ́ wá ní wòsè súnà bóò ló sì yọ sàká láfi ní ìsìláàmù súnà súnà náà ni ìsìláàmù bókù bá kú ọlọ́run akínú sókù la ó ní wàlá tó sọ́lẹ̀ aláàdì mínú mọ́ta àbàdà ẹni bá jẹ́ gẹ̀bẹ̀rí tó kú sí dẹ́bọ́ ó kú sí bí ìṣẹ́ṣe ó kú sí sọ́ọ̀sì eh, ó kú sí ibi OPC nígbà wọ́n kí ni ìdàkejì ẹ̀ ká kírun sí ẹni tó bá jẹ́ mùsùlùmí lára bó láti kírun kò sínú kura inú àti ìṣìlọ anábìlẹ̀ wa ní ẹni Allahu akbar ẹka fàtẹ Allahu akbar ẹ̀yìn náà ẹ̀ṣà sàlátù Allahu akbar ẹ̀ṣà dọ́ àfọ́kù Allahu akbar ẹ̀bà sálámà ọwá ní òṣè súnà òṣì sí wọ́n àwọn ọ̀daràn kan bẹ lágbàlá ayé sí wọ́n wà ní lárúbáwá wà ní yorùbá náà wọ́n láwọn kòrán nìkan làwọn believe you just believe in the Quran you don't believe in sunna wọ́n ní gbogbo ẹni tí ti believe in sunna kò believe in Islam lẹ́yìn náà ilé ìwọ̀n ọlọ́run kọ́ lọ sọ wá ń bẹ̀ ọlọ́run bá aláwo ní wọ́n láti ta ha fún náà nùsùsà ọ̀nà ọlọ́run bá aláwo ó ní ẹ̀rí gbogbo àwọn tí àwọn ìyàwó wọn ṣẹ̀ tí wọ́n gbọ́rọ̀ ọlọ́run nípa ìdóhùn náà ẹ̀ṣẹ̀ sí fún wọn ọlọ́run níwájú òun náà sílẹ̀ mọ̀dọ́ jẹ́ lẹ́yìn náà kẹwàá ṣe kíni kẹwàá yẹn wọn lódì lérí bẹ́ẹ̀dì ẹ má dá lóhùn tí máa ń sọ̀rọ̀ níbo lẹ́ ti ń bọ̀ ẹ má dáhùn kílẹ̀ fẹ́ jẹ ẹnìkọ́ kàn án bó ní sẹ́lẹ̀ ni ẹnìkọ́ mọ̀ wọ́ọ̀rì ọlọ́run ẹ̀yàn lódì obìnrin tó bá gbọ́rọ̀ títí tó kí ni túnmọ̀ ẹ̀ ẹ̀fin àbí àbí ẹ̀nà wáyà àrẹ̀ náà ni ẹ̀nà lápòlági ẹ̀fọ́ nírin ẹ̀fún kòbókò ẹ̀fún nífọ́ tí kí ìtọ́jà nínú ẹ̀ ẹ̀wù fádẹ́rì fún hùn náà ẹ̀nà wọn tọ́ ọlọ́ni dúlẹ̀ anábì lọ́wọ́ ṣàlàyé bá ṣe ṣe kí ni bá ṣe nà wọ́n bí ìbá sọ́lá súnà ni àwọn ìyàwó wọn bá jẹ́ wọn bá jẹ́ dẹ́ndẹ́ torí kí wọ́n dẹ̀rù fún náà tọ́lọ́ kan sọ yẹn ẹnìyàn wọ́n tọ́kàn sọ yẹn kálukú náà ni wọ́n wà lo mẹ́tọ̀dù tó bá ṣe kí ni tó bá wù ú ẹlòmíì sì anábì gbà tí ń sọ̀rọ̀ lọ anábì ní àwọn obìnrin àti ah, wọn bá ṣe ń tẹ̀ fẹ́ ètò àfà alina wọ́n ṣe ń tẹ́ ọkàn yín kọ̀ fàdèrèbò hùn náà ẹ̀nà wọn dọ́rí bá ń gẹ́ra mo bá rẹ̀ yìí nínú náà tí ò ní lápá lára wọn. ẹ̀rì súnà wá sí kíni ọwá ṣàlàyé bá ṣe ṣe kíni bá ṣe nà wọn. tí òfin ní yíwọ́ tí òfin ní takotọ́ lọ́hùn ẹ̀nà wọn nínú tí ò ní lápá kò lé kò ṣẹ̀jẹ̀ kò kán kò wú kò gbọ́dọ̀ ta kò gbọ́dọ̀ ro kò gbọ́dọ̀ lu kò gbọ́dọ̀ fọ́ ìtọ́ bí ìgbà tó ń kí àwọn handkerchief tọ́kàn sí pé ìyá wọn sì dé kọ̀ bí tó ń ṣe ọdún mọ́ mi ọkàn fẹ́ handkerchief gba àlejìká ẹ̀dá kan ó ti nà náà nù ọ́ ànábì ní nínà tọ́lọ́ rìn fáàsì nìyẹn sallallahu alaihi wasallam ọwọ́ ni wò ó ṣe súnà ó sì wá ní ṣe súnà bọ́ọ̀ bá ti lo súnà ó ní gbọ́kùnrán yìí àwọn kan máa ṣiṣẹ́kúṣe ní àwọn máa ṣiṣẹ́kúṣe ní tàwọ̀dí mo máa ṣíkàlẹ̀ mẹ́rin kọ̀rán àwọn kan máa rújú ní kọ̀rán tó dẹ́gbẹ́ súnà lọ́sàlàyé níjọ́ kan níbi wa Muhammad ń káyà fún wọn ní wọ́kùlú nínú Ramadan níbi ní ọlọ́ọ̀ni kẹ́ máa jẹ súnmọ́ àti mo sì yáma ilẹ̀ lẹ́yìn ẹ máa wá gbààwẹ̀ tí ló fi sún ẹ máa jẹ ẹ máa mu tó òwú dúdú fi òwú funfun fi yọ nínú òwú dúdú adi ibùdó hatam ó lóun wá lọ lè mú òwú tí wọ́n fẹ́ràn sọ funfun àti dúdú òun wá fi sígbèrí wàlámúyè stebuyana ní oníkọ̀ wá kílẹ̀ fi wá má báyìí méjèèjì ó sí ara wọn fẹ́tà habutu ìdáròsùn ìlànà wọn lè bá nàbì nígbà mọ̀ lè bá lè mọ̀ ní à ah, nígbà wọn ni a máa jẹ́ lábàámu àmọ́ jẹ́ àmọ́ mu òwú tí àwọn òpé yọ yàtọ̀ síra wọn kọmọ yàtọ̀ tí lẹ́fi máa nígbà àwọ̀ tàbá ilẹ̀ ti máa o sẹ́mọ̀ pé ọ̀gbọ́ ayẹyẹ yé nìyẹn ó ní kó ti yàtọ̀ sí a ìgbà ànábì ní kámọ̀ jẹ́ ká máa mu tó òwú dúdú fi yàtọ̀ sí funfun àwọn sì wá jẹ àwọn mu àwọn wá rí pé òwú dúdú ò ti yàtọ̀ sí funfun náà tí lẹ́yìn ṣiṣẹ́ kíni tí lẹ́yìn sì máa ànábì wá ní àyìn tó lọ ń gbà lérò kọ́hún iná máa dálé kasawádùn lélẹ̀ wá bayádùn nahar ànábì ní ọlọ́run fi pòwe nìyí kèésù owó ìránṣọ́ ọlọ́run sọ ọlọ́run sọ ọ nígbà tí ìmálẹ̀ alifájàrí funfun tó bá ti yọ lábẹ́ dúdú òru tó bá ti wọ̀ báyìí ó rí tó funfun lọ́kàn lábẹ́ sánmà ànábì ni ti ọlọ́run gbà lérò nìyẹn tí ìbá ṣe súnà tí wọ́n fi yanjú ẹ̀ ọ̀dàrú àbí ọ̀dàrú jama kálukú ọkàn máa lọ ni torí òwú làlùkù á nìdàkọ̀ òwú làlùkù á bọ́ọ̀ wá ti mú súnà máa wò ní wọ àlìjánnà wò súnà gangan ni wọ́n pè ní islam islam gangan ni wọ́n pè ní súnà. tẹ̀kì yìí lọ́mọ́tìlá nígbà míì ọlọ́run kan jùlẹ̀ pé ẹsẹ̀ kan báyìí gbogbo wọn ẹsẹ̀ báyìí fún wọn súnà náà wà ní ah, ọlọ́run ọ̀sọ̀ yìí o ọlọ́run ọ̀sọ̀ yìí o ọlọ́run wà sáré kú ọlọ́run ní gbogbo ọ̀nà olè ọkùnrin wà kọ́tù àti gbogbo àwọn obìnrin náà táwọn náà ń jalè fákàtà ó ayélujára wọ́n tún wá ẹni tí ó máa yọ ní o kéde pé wọ́n fọ igun o àwọn tí wọ́n máa ń yọ ọwọ́ yẹn àwọn specialist ni professionals ni wọ́n ẹ̀hẹ̀n wọ́n fi ọ̀bẹ wọ́n fi yọ inches yẹn ni wọ́n fi yọ bọ́lẹ̀ ni wọ́n ti yọ bọ́lẹ̀ wọn ní fọ igun rárá tó bá fọ igun wọ́n sanwó fẹ́ni tí wọ́n gé lọ́wọ́ yẹn ọlọ́ni ẹgbẹ́ wọn lọ́wọ́ ẹyọ ọwọ́ wọn bọ́lẹ̀ gbogbo àwọn tó bá ti já olè ọlọ́ọ̀bà aláàkàní gbogbo olè lọ́kùnrin lóbìnrin ẹgbẹ́ wọn lọ́wọ́ àdíṣì lọ́wọ́ wá lọ́wọ́ kọ̀ ìyáda rẹ̀ ipé kìí ṣe gbogbo olè o ọlọ́run sì ní olè lọ́kùnrin olè lóbìnrin anábì ní kìí ṣe gbogbo olè o sallallahu alaihi wasallam ọlọ́run sọ fún mi pé kìí ṣe gbogbo olè o tọ́lọ́ ọlọ́run sọ fún àmọ́ ọlọ́run sọ yẹn sínú Qur'an ọlọ́run ní kìí ṣe gbogbo olè o anábì ní láàkọ́tà àà anábì ní láàkọ́tà àà ee a gbọ́dọ̀ gẹ́nì kankan lọ́wọ́ illa fi rubu dinar fa sa'ida àfẹni tí ó bá gbé ee dédé nǹkan tó ṣe dédé ìdá kan nínú mẹ́rin owó dínárì àti lọ sókè bẹ́ẹ̀ àbógbé ìdá méjì àbógbé ìdá mẹ́ta àbógbé gbogbo ẹ̀ àmọ́ tó bá kéré sí ìdá kan nínú mẹ́rin dínárì ẹ gbọ́dọ̀ gé ní ọwọ́ ànẹ́bì lọ́lọ́ ló tún bá wọn sọ yẹn lọ́tọ̀ ẹ̀yẹ́ wọ́n wá níbo ti súnà nínú ẹ̀sìn nígbà ọlọ́ ní gbogbo olè ẹgẹ lọ́wọ́ lọ́kùnrin lóbìnrin ọmọ tó gbogbo ọmọ nínú sásùn tí bàbá rẹ̀ bá mú jáde kí ló ṣe fún nígbà yọ lọ́wọ́ kí ló tó fi yọ lọ́wọ́ àlùkùránì lọ́sọ bẹ́ẹ̀ wọ́n ni wọ́n sáré kú wọ́n sáré kọ́ fọ́kọ́tà ń àìdí àwọn ọmọ ọlọ́ni wọ́n sáré kò sọ́lọ́ sọ pé nǹkan báyìí ló gbé lọ́gbọ̀dọ̀ gbé àbí nǹkan báyìí ni látòrí ẹ̀ gé lọ́wọ́ àbí ọlọ́kan ni wọ́n sáré wọ́n sáré kan ọmọ tó gbé bisikíti kan jẹba ọmọ tó gbé báyìí ah, súnà lọ́lọ́run fi sànú wa ọlọ́run kan sọ ànábì wa ní kìí ṣe gbogbo olè nǹkan tó válù òun la lè gé èèyàn lọ́wọ́ nítorí ẹ̀ èèyàn máa yá mi ẹni tó bá gbé nǹkan míì tí ò alẹ́ ní kọ́ sáré láti ibi dósòdì kó tún padà torí jọ́ mi alẹ́ ti mọ́lé ó ti ẹ́ àbá àgbọ̀dọ̀ gé ní ọ̀wọ́ ẹ̀yọ́ màyá mi ẹ̀jìn dá Dubai inú àwọn wàzọ́ ifu ọ̀sùnà ọ̀pọ̀ rẹpẹtẹ o torí àsìkò wa ṣẹwárí gbogbo àwọn nǹkan bẹ tí wọ́n ń pera wọn ní Kùránì yún wọ́n wà nílẹ̀ Lárúbáwá àwọn tí wọ́n bẹ̀rẹ̀ aburú yẹn àwọn orientalist ni they are not Muslims but wọ́n lọ lè ka alukur'an wọ́n lè kọ́ ìdè lárúbáwá wọ́n wá bẹ̀rẹ̀ sí da islam rú wọ́n wá ṣe tíra rẹpẹtẹ tí wọ́n fi ń dá wàhálà alẹ̀ sínú islam tẹ́nìkan mọ́tí wọ́n ń ṣe kankan wọ́n wà ní kò sínú quran nítorí pé hadisi sọ̀yíwò wà dọ̀yífò wà ibi wọ́n gbà wọlé nù wọ́n rí páwọn olè ti quran wo wọ́n á darí sínú sunna ẹ dákun hadisi lóòótọ́ mélòó ló pín sí jama hadisi sahih hadisi hasan àti kíni àti dọ̀yífò àwọn àfẹ́sì wọn ti ṣiṣẹ́ lérí ẹ̀ ànábì gan ṣe pè láwọn tí wọ́n ń parọ́ mọ́ tí wọ́n ń pè ládìísì ànábì ni man kadaba alayya muta'ammida falyatabawwa maq'adahu minan nar ànábì ni gbogbo ẹni tó bá sọ̀rọ̀ kan tó lè mi mọ̀ sọ́ kí mo sì sọ ànábì ni kọ́ máa palẹ̀ mọ́ eré àga tí ó jòkó sí nínú náà lọ. àdìs tọ́lá láàfíà ó wà nílẹ̀ rẹpẹtẹ táwọn bá ti ṣiṣẹ́ lérí ẹ̀ tí ní àwọn orientalist yìí wọ́n wá fẹ́ dẹ̀sùrú wọ́n wá ní ẹ̀yin mùsùlùmí ka dìde ẹ bá sọ pé kòrán nìkan lè gbàgbọ́ ẹ gba wọ́n wá pọ̀ rẹpẹtẹ tí wọ́n da ìsìlámù rú tẹ́wọ́n ti sọ kí nìkan wọ́n ní kò sí nkùrá tẹ́wọ́n ti sọ kí nìkan wọ́n ní òsì nkùrá tẹ́wọ́n ti sọ kí nìkan wọ́n ní òsì nkùrá ẹni tó ní kàfàrà káṣẹ kàfàrà ká gbàwé sísì àbí ká bọ́kọ̀ lẹ́rù ẹ̀rù àbí ká fún ìyànlóúnjẹ sísì fẹ́ bá bá yàwó lásìkò àbọ́kọ̀ rẹ̀ lọ́sàn-án Ramadan ẹni tó ní ní wọn ọ̀gbá wọlé ipé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ìtọ́kọ́kọ́ sọ ni pé ó ní kò sínú kò sínú ah wà ní àdísì àdísì àti kùrá là á fi ṣẹ̀sì ní kùrá nìkan ni ó làwọn gbàgbọ́ kùrá nìkan làwọn gbàgbọ́ ni ẹ̀yìn pẹ̀rẹ̀ àkómọ abẹ́ yóò á kó wa ọlọ́run jọ́ keje tẹ́bá bímọ ẹ̀fárí fún ẹ̀fún lókọ tẹ́bá ti fún lókọ tẹ́lẹ̀ ẹ̀pẹ̀rẹ̀ fún nínú sóra wo ni à ń pẹ̀rẹ̀ kó mọ́ wà òun ṣe sínú kọ́ rárá kọ́dà ọlọ́run ṣe rìfáà sínú kọ́ rárá kílódé náà àwọn ànábì ṣe ọkọ̀ ànábì pa àgbò fún hasan ọkọ̀ àgbò fún hussein àwọn sábà pẹran àgbàbá wa láwùrù ni wọ́n ń pè alọ́bí alóbi súnà wọ́n bàbá wa ní alóbi súnà ìyá fẹ́ pẹ̀rẹ̀ súnà níjọ́ ni wọ́n pa súnà níjọ́ ni wọ́n pẹ̀rẹ̀ súnà àwọn bàbá yẹn wọ́n sì ìdígbà wọn ká ọlọ́mbà kẹ gbogbo wọn àwọn ọ̀daràn ni wọ́n gbẹ̀yìn wọn fọ́kànlọ́fà mi bá dìí kálí fún àgbà òṣàdá àwọn ọ̀daràn àwọn dálé kólẹ̀ wọ́n dọ̀daràn yọ́ ma bí àwọn oníṣẹ́mẹ́ntì bí bàbá tó dá búlọ́kùn yọmọdẹ̀sìlú afẹ́lẹ́sẹ̀látù ọ̀dára torí jẹkújẹ tó fẹ́ jẹ torí pé súnnà ó ti dè wọ́n láwọn abala kan wọ́n láwọn fẹ́ súnnà àwọn ẹ̀sẹ̀ súnnà kò sínú Kùránì torí pé súnnà ní ká máa wòṣẹ́ súnnà ní ká máa sọ̀pàró súnnà ní ká máa sìnbẹ̀rẹ̀ súnnà ní ká máa dè bàtẹ́ súnnà ní wọn gbọ́dọ̀ fòká sẹ́sẹ̀ òka kúsọrin òka gbẹ́kúlé òka àṣọ pàró ọmọ yoyí ògùn àwúrẹ́ súnà ní àgbọ̀dọ̀ sógun tájà kí ní ẹni ọba wọn wọ́n sọ wá rí pé ha tààlọ́gbà súnà yìí ìjẹ́ ó ṣe kí ní ìjẹ́ ó di ẹ́ wọ́n ní àbìlífù súnà àbìlífù súnà kòrákòrá ni sọkùnrin ayàkòrá ni wọ́n wọ́n ní súnà ẹranko ma tó ń gba nígbà bá rẹ̀ pa fún tí wọ́n náà pa fáwọn ọmọ rẹ̀ nínú ayàwó lọ́wọ́ wàlímà nìka káwọn èèyàn yẹn kò sínú kòráwọ̀n níbo lọ́wọ́ ànábì ní àwọn oníbọ̀ ọlọ́ òbíṣà ànábì ní abẹ́ àbùnà àwọn ṣé wà ní ìmọ̀ àkókò wa lẹ́nu jọ ìbá jẹ ewúrẹ́ nípa rẹ̀ bá ká ètò mẹ́ni pé tó bá jẹ ewúrẹ́ lọ pa fún wa. wàlímà gbogbo ńlá lọ wàlímà súnà láṣẹ jama èyàn máa yá mi ọyẹ kádàrú wọn sí súnà ànábì ni má pèsè ní kùrá o àwọn <laughs> ọmọ pé ọgbẹ́ra kó wọn náà ẹ̀ẹ́dọ́ wọn fẹ́ dàkàrú ẹ̀ẹ́rùn gbà sọ́wọ́ ànukùrá àrùn ní àmọ́ ànábì ní àáfùlẹ̀ ha ànábì ní ẹ̀dárùn eh, gbà sí yẹ́wà ní ẹ̀wọ̀n ọgbà gbọ́ kò sínú kòrán àmọ́ ọgbà ẹ̀nà kó mọ́ gbọ́ òun ló sì sínú kòrán ọwọ́dọ̀ wà bọ́ yóò ní ẹ̀yìn eh, eh, ìfàwálẹ̀ èèyàn sáré wọn náà <laughs> Allahu Akbar ànábì ní ọ̀dárùn gbà sí ọ̀n bárùn gbà ọmọ pé orí ọlọ́run Allah subhanahu wa ta'ala ọ̀sán iná al-Qur'an al-Karim ó ní ẹ máa tẹ̀lé tọ́lọ́run ọba ọlọ́run ọlọ́run wà àti rasula la'allakum turhamun ọlọ́run bá ní ẹ máa tẹ̀lé tànàbí kẹ́lẹ́ ráàánú ọlọ́run kí lọ́kàn ó pẹ̀lú ìdí tànàbí fi ládàrú mọ̀ sí wọ́n sádà sí wallahi bàbá kan bọ̀ ní express ìjọ kan làwọn olè bá dá wọn dó àwọn olè dá wọn dó bàbá yẹn nínú gbà gbogbo àwọn yòókù wọn fárun gbà àtàwọn ọkùnrin àtàwọn obìnrin tó wà ń bẹ̀ àwọn amúrọ̀bàṣẹ wọn ní afá bọ́ sílẹ̀ ẹrù ẹ̀dà ọlọ́wà lẹ́yìn búùtù ọyá lọ lè gbẹ́rù ẹ̀ ó sì gbẹ́rù rẹ̀ ọyá dúró lọ́ọ̀kan yẹn máa afẹ́ sọ̀sẹ́lẹ̀ ni afẹ́ dankarú afẹ́ bankan yẹ <laughs> nígbàdá yá kálukú yín gbogbo tó wà lọ yín ẹ máa kó kalẹ̀ fóònù yín ẹ máa kó kalẹ̀ ọyẹ dágbére fáyé afẹ́ dẹ́jẹ́ lẹ̀ afá ṣápa wọn afá ni ẹ̀dàkùn ẹ̀yọ̀ ilá ilá ilá Èròǹgbà tó ní ní o. Àwọn Mùsùlùmí mìíràn bẹnu mọ́tò táwọn ní èròǹgbà. Wọ́n wà máa dọ̀rọ̀ mọ́kọ́ pé àwọn Ibo ń dárùngbà sí, àwọn Nàsárà kan wọ́n dárùngbà sí, èsìrìngbà wá lẹ́sìn, ọwọ́ náà, di súnnà wó kọ́ ọmọ torí pé àwa náà a máa ń du aṣọ ara mi sí èjìká kọ́ ọmọ wá fi wá wí àwọn tí wọ́n ń ṣe kí ni tí wọ́n ń ṣe iṣẹ́ ṣe. òun fẹ́ dẹ̀sẹ̀ rú ni nà ó. ó ní àmì àwọn tán nírúgbà ẹ̀yin irúgbà ti súnà tànàbì ń tàwa kì í ṣe ti àwọn ọmọ yíbò. ànábì ní àrèkó lè ha ànábì ní ẹjí irúgbà yẹn wọ́sàlẹ̀ níbi àdíṣe kan ó ní ẹyin àfọlẹ̀hà ẹ ṣàmójúkò fún gbà yín ẹ fi ilẹ̀ ìjọ máa gùn ọmọ ìyá àǹfààní tó wà lábẹ́rẹ̀ ọ̀mọ́ o àníbi ní kókò ṣòkòtò rẹ̀ mọ́jọ́ kọjá kó kẹsẹ̀ mọ́ àṣìfàlà mìíràn kàbẹ́ẹ̀nì mìíràn ìzáàrí fàfin náà tí ṣòkòtò wọ ọkùnrin àti aṣọ rẹ̀ tó bá kọjá kókò ẹsẹ̀ àníbi ní ọwọ́ ẹnẹ́kó tó wà lìjẹ́ náà àfi tọ́lọ máa fẹ́rí jẹun níjọ́ bá ti gbádì sí ẹ lọ kó gbogbo ṣòkòtò rẹ̀ lọlé tí àdíìsì ni wọ́n ní kò sínú kura wọ́n ní ẹ̀dà kó mọ́ ní òsínú kura wàlímà ní òsínú kíni kò sínú kura tó ló adé tẹ wá mú apá kan tẹ fi apá kan lẹ̀ á jẹ́ pé gbogbo ohun tá ànábì ti ní a ṣe ọlọ́run aláàlú ni kọ́ sọ fún wa ká ṣe kọ̀ọ̀kan fi sínú àlùkùránì ni ọlọ́run ni lọ lè kírun jímà àbí ìdánù ọlọ́run tó bá ti jọ jímọ̀ tí wọ́n bá ti pèrún jọ jímọ̀ fásà o ẹ tara sàṣà ìlà zikiri la ẹni gbọ́ kútúbà wàzárò lè bẹ́ẹ̀ á kẹ́sì fi títà ríra alẹ̀ ẹ̀yọ́ miami àwọn adé jímọ̀ oyé ìmáàmù wẹ̀yìn àwọn náà ń wò láka mélòó lásìkì ìlàkì tó lọ́wọ́ sọ sínú kura àdéṣì lọ́wọ́ adé ànábì ni ọlọ́run bá sọ fún mi pé láka méjì ni ká máa ṣe kíni ká àmọ́ àgbọ̀dọ̀ kí mẹ́rin fún ohun méjìlá ṣe kí ni méjìlá kì ọwọ́ ọlọ́lọ́nkọ sọ súnà kalẹ̀ ọlọ́lọ́nkọ sọ súnà kalẹ̀ tàlọ́wọ́ sọ fún ànábì ànábì ni wọ́n hẹ́lẹ́ tìlà náà mọ́yì tata ni ànábì wọ́n ní ká máa jẹ òkú méjì òkú méjì wọ́n ní ká máa jẹ ọlọ́run sì ní wúrò mọ́tí àlékún lè mọ̀ ọlọ́run ní ẹ̀gbọ́dọ̀ dùkú ọlọ́run ní gbogbo tó bá ti ikú tí ọ̀bọ bẹ̀ nínú nǹkan abẹ̀mí ẹ gbọ́dọ̀ jẹ́ àdébí wa ní òhèlẹ́sì lànà wọn wá tún padà ṣe é lẹ́tọ̀ọ́ fún wa ibi ká máa jẹ òkú méjì kí ló òkú méjèèjì ẹ jàmbá ẹ alhut ẹja tó bá kú sínú omi àti ìrẹ̀ àwọn ọmọ èkó lọ́wọ́ mi ẹ̀ mọ́ dáńgbò ní rẹ̀ wọ́n á máa gbé ń dáńgbà mi ìrẹ̀ ìmọ̀ ní bẹ́líìtì

àbẹ́ẹ̀rẹ́ ìjẹja èyí tó wọ́n mọ̀ pé gbọ́ ṣe pé ní bá wa jẹja kóté torí ọlọ́run sọnù kùrán pé orí mọ́tí àlékún mú lí mọ́ ìtàtù ẹ̀ má jẹun tí ò gbọ́bẹ̀ ẹ̀ jẹja sáwá jẹja kúrókà jẹ titus gbogbo ẹni wọ́n rún wọ́n sì súnà súnà kèyí sẹ́gbọ́ èkó nìkan òkú lọ nímẹ́ òkú Àbújá òkú London òkú Amẹ́ríkà òkú Paris ọlọ́run adúpẹ́ súnà o ẹ̀yọ́ màá yá mi torí àsìkò wa níta ń fìdí ẹ̀ múlẹ̀ ni pé àwọn ẹ̀sìn mí ń bẹ tí yóò sí nínú Kùránì tọ́jú pé nínú àdìsí láti ṣe kí ni irú kàfàrà tó Ramadan ibo lọ́wà nínú súnà nínú àdìsí lọ́wà tó bá jẹ́ ní tó dípò tó fi máa kábùkù àmọ́ àwọn tẹ́lẹ̀ wọ́n kórìíra súnà wọ́n sì kórìíra àlù súnà torí pé súnà ń dí wọn lọ́wọ́ iṣẹ́ wúwo tí wọ́n ń ṣe kíni tí wọ́n wò ń dí wọn lọ́wọ́ bídíà tí wọ́n ń ṣe kíni tí wọ́n ń ṣe ń dí wọn lọ́wọ́ gbogbo àwọn oògùn tí wọ́n ń ṣe fáwọn èèyàn tí wọ́n fi ń rówó àlù súnà àtàwọn àlù bídíà wọn ò lè sọ̀rẹ́ táyé ìparẹ́ ìgbà tó dòó dọ̀rẹ́ nígbà táwọn bá fi bídíà lẹ̀ tí wọ́n bá wá bọ́ sínú súnà àmọ́ pé ẹ máa wá ṣe bídíà wọ́n wà á dákẹ́ àní dákẹ́ torí kẹ má bàa sọnù àtàwọn èèyàn tẹ́ fẹ́ sọnù gbogbo akọ́lọ́mọsà ṣùwámọ̀nà mọ̀rọ́ ti sunna sunna náà wọn lọ wá tóbi jura wọn lọ ó nípọn jura wọn lọ ó tóbi jura wọn lọ wọ́n pè kan ní sunna wájibà nínú sunna láti rí kò sínú Kùránì o àmọ́ ọ̀gbọ́dọ̀ mọ̀ ṣe tó o bá ṣe ọwọ́ náà lọ irú ẹni rákà méjìlá ṣùgbọ́n kọ́ wa lórí kí mẹ́rin torí pé orí inú Kùránì àbí òkí mẹ́fà wọn nígbà ọ̀run rẹ̀ wọ́n wà wò náà súnà wájibà ni súnà wájibà ni kò kí jímà méjì sọ̀rọ̀ pé inú súnà lọ́wọ́ kò sínú kọ́ra wájibà ni tẹ́gbẹ́ bọ́ bá ti ṣe ọ̀wọ̀ náà lẹ́yìn náà gbogbo tọ́lọ̀ bá ti ní ẹ bá ti ṣe làánà ọlọ́run ọba bí obìnrin tí ń sọ̀rọ̀ oye àtẹni tí ń sọ̀rọ̀ márùn ẹni tí yàtà tún sára fáwọn ọ̀dọ́ àtàwọn obìnrin aṣẹ́wó tí wọ́n yà sára sí yẹn ẹ̀hẹ́ gbogbo ẹni tí bá ti ń ṣe ànábì ní ọlọ́run ti ṣépèlé wọn kọ́ wá ní ẹ o lè yàtà tó fara torí pé kò sínú koran ààrẹ bí ìwọlé kọ́ lànà kan ọlọ́run sásọ ní koran à nígbà ànábì tó lo làánà làánà yẹn òun lọ sọ di pé dandan gbogbo súnà tó bá ti ní ṣe pẹ̀lú pé ọwọ́ ọlọ́run tó bá ṣe é ilé tíṣòkò tó bá kọjá kókó ẹsẹ̀ ń sìn sẹ́mọ̀ pé ànábì ní fọ́tìn náà rẹ̀ nígbà tí níná nínú yẹn ó ti di súnà wájibà ọ gbọ́dọ̀ má ṣe súnà yìí àwọn súnà ọ̀ràn yàn súnà dandan dandan dandan ọlọ lè kéwú ni o wọn máa bèèrè àwọn afáfẹ́ dákun eléyìí ṣé ó ti bọ́ súnà wájibà àbí kì í ṣe wájibà gbogbo súnà tá ànábì bá ti ní ẹni bá ti ṣe ọlọ́run láàánà nígbà wọn ti lọ́lọ́run ṣépèlé ọ̀hún yẹn ọlọ́run gbé òjìnà síkẹyìn ajẹ́pọ̀ wọ̀ná tọwọ́ bú ọba rẹ̀ dáàdì kò ní dá fún yín ọwọ́ná lọ mọ́mí orí yóò pé ọdọ̀ mọ̀nà àbí tọ́lọ̀ mọ́fẹ́rí jẹun irú àwọn súnà tó bá ti ní ṣe pẹ̀lú làánà ìbínú ọlọ́run wọ́n ní súnà wájibà ní àgbọ̀dọ̀ kíní àgbọ̀dọ̀ súnà ẹlẹ́ẹ̀kejì òun náà ni súnà tó mọ̀ àkàdà súnà mọ̀ àkàdà àkànnípa aládàá rẹ̀ pọ̀

ọ̀ lẹ́ṣẹ̀ ò níyà àmọ́ ládàá tó pọ̀ sí kíni ọ̀bọ̀ fún ó di kàtígórì ẹlẹ́kẹ̀ ló jẹun ẹlẹ́kejì ẹlẹ́kẹta súnà mustahaba súnà tá a fẹ́ kéèyàn ó ṣe ànábì fẹ́ bẹ́ẹ̀ tó bá ṣe ọgbà ládàá díẹ̀ bọ́ọ̀ bá ṣe ò níyà wọ́n á kádà nǹkan ọgbà ládàá púpọ̀ àmọ́ tó bá ṣe ò ṣe kíni ò níyà mustahaba ẹlẹ́kẹta yẹn òun náà ni pé tó bá ṣe ò níyà àmọ́ bọ́ bá ṣe ọgbà ládá díẹ̀ òun náà ní kárùn pákó ká tó sàlùwàlá àbí tá a bá ń sàlùwàlá lọ́wọ́ ká gbẹ́sẹ̀ ọ̀tún wọlé mọ́sálásí ká gbẹ́sẹ̀ òsì jáde ká gbẹ́sẹ̀ òsì wọ tọ́lẹ́tì ká gbẹ́sẹ̀ ọ̀tún jáde súnà ní gbogbo ẹ̀ ọkàn wọ mọ́sálásí wá rí pé ẹsẹ̀ òsì ló gbé wọlé ìwọ́n ní yé ètò òun ti bá wo fìtínà ti dé o ní ìbá yapa súnà fìtínà ní wàhálà ti bá rẹ̀ dákọ̀ ẹ̀ a ní ọ̀gbàládá ní ò ní ẹ̀ṣẹ̀ èyí màyá mi oòrùn pákópa tó ń sàlùwàlá ọ̀gbàládá ní ò ní ẹ̀ṣẹ̀ lẹ́yìn náà ká máa fi pàfọ́ọ̀mù sára tá a bá ń jáde àwọn atájọ́kùnrin àbí obìnrin ọ̀gbọ́dọ̀ fi pàfọ́ọ̀mù sára ń ti wọn o àníbi ló ní ṣìnà lóbìnrin tí máa ń tẹ pàfọ́ọ̀mù sára jáde àmọ́ lè lò nínú ilé láàrin wọn àti ọkọ rẹ̀ ó fi nǹkan sára àfáwọn olébá yìí yọ́ máa gbọ́n tó dáa inú rọ́mọ dùn gba ah, obìnrin dáadáa ni wọ́ bó ṣe sẹ́yìn náà ọgbà ládàá torí kí ọlọ́run ní ká mọ̀ sí dáadáa sọ́kọ̀ àbí ọgbà ládàá lérí ẹ̀ ọkùnrin tí ń jáde olùgbà fún mi tó fi sára yẹn wọ́n máa ta sánsán ọgbà ládàá àmọ́ tó bá ṣe òní ṣe kíni òní gba ẹsẹ̀ tọ́ ẹ̀yọ́ màyá mi ìran mẹ́ta ti súnà pé sí mi gbogbo ẹ̀ pátá ìlàgbà ládàá lérí ẹ̀ àmọ́ kèsè gbogbo ẹ̀ lágbàá ẹ̀ṣẹ̀ lérí ẹ̀ tàbá fi sílẹ̀ kí ló wá dé tàwa fi sílẹ̀ nígbà táwọn àpá gba ládàá gbogbo ẹ̀ nítorí ká máa ṣe ni pé ká máa ṣe wájibà tọ́jọ́ ọ̀rọ̀ yàn ká sì máa ṣe mọ̀ákádà èyí tán kàn gbá ká sì máa ṣe mustahaba èyí tí wọ́n fẹ́ fún wa torí pé ládàá wà bẹ púpọ̀ tó àwọn àwọn ni wọ́n ń pè ní alùsùnà ẹ máa gbọ́ tí wọ́n ní àwọn alùsùnà àwọn alùsùnà àwọn alùsùnà gbogbo mùsùlùmí àgbáńlá ayé tí bá ti ń tẹ̀lé ànábì Muhammad lóòótọ́ lóòótọ́ ni o ni wọ́n pè ní

tí ó ṣe bọ́ pẹ̀lú ọlọ́run la ilaha illallah kò bá wọn bọ òṣàdílé kò bá wọn bọ òṣàdẹ́bọ lẹ́yìn náà kò bá wọn sògùn tajà kò bá wọn sògùn ajé kò bá wọn sògùn owó kò sùn kan mọ́ra kò sùn kan mọ́ dì í ó sùn kan mọ́ dì í ó ní alùsùn náà nìyọ́ irú sùn náà wò nìyẹn Ànábì ní máa ń ta alákàtẹ̀ mí máa fàlá àtàmàláhùlá Ànábì ní gbogbo ẹni tó bá fi ní sun kamara Ànábì ní ọlọ́run ní parí ọ̀rọ̀ rẹ̀ dáadáa fàlá àtàmàláhùláhù òmúrakù nítumẹ̀ àníbi ọlọ́run ọba ní oníjẹ́ ogun lẹ̀ ṣe bùtì ayọ̀ torí ọlọ́run ọba aláàlọ́yẹ kọ́ máa fi sọ̀ra kùrìsí ìlọ́yẹ kọ́ ọ̀ka fálákì ìlọ́yẹ kọ́ ọ̀ka nọ́ọ̀sì ìlọ́yẹ kọ́ ọ̀ka tọ́ba tí wọ́n sùn kan rọ̀ tó ń sùn kan sára tó ń rìn kan mọ́lẹ̀ nítorí pé ọ̀n wá ìṣọ́ nítorí pé ọ̀fẹ́ tà nítorí pé ọ̀fẹ́ kí wọ́n wá yọ̀tẹ̀ ọ́ ẹ̀yọ́nu ayé ọ̀lẹ́bu òfin sinabu òfin má pèrè lálùsùn náà torí pé ẹlẹ́bọ ni ọ́ ìyá kan àbúdù làwọn máa ọlọ́run nìkan ló sì tọba sì níṣòro ọ ṣàdúà wọ́n ìyá ká ẹ̀sàáyì ìtumọ̀ wọ́n ìyá ká ẹ̀sàáyì ní kó ṣàdúà kí lọ́wọ́ wá tó lè ṣàdúà wọ́kọ́ ọlọ́run búkú mu dùn àwọn aṣèjìbì lẹ́kùn ọlọ́run ẹ̀pẹ̀ mi dáhùn kí ló fẹ́ ẹ̀yẹ ká pè mí kí n fún yín dáhùn ujibu da'wata da'i iza da'ani yín dáhùn tẹ́ bá ti pè mí àmọ́ fàlẹ́ yastajibu li ẹ̀yin náà mọ̀ṣẹ̀ mọ́ wal yu'minu bi ẹ̀yin náà mọ̀ṣẹ̀ bọ́ mọ́ ẹ lè gbàgbọ́ tẹ́ bá ti gbàgbọ́ ujibu da'wata da'i àwọn tá a ṣẹbọ mọ́ bàbá ti ṣàdúrà làdúrà wọn gbà àdúrà tiẹ̀ dà tọ́run ní pé ah, látijọ́ yìí bákan náà ni wọ́n náà ìtọ́ ń so rọ̀ lọ́lẹ̀ já èyí tó so mọ́ jìdọ̀ lè sọ ọ́nù èyí tó so mọ́ ọ̀rùn lọ́lẹ̀ mú kó èyí tó sí gbẹ́rẹ́ gbé ẹ̀mí rẹ̀ kó ń bẹ̀ àwọn ìgbẹ́rẹ́ ò ṣe parẹ́ mọ́ ọ wà gbé ẹ̀mí rẹ̀ kó ń bẹ̀ pé ọlọ́run ọba ò ìgbáralé gbẹ́rẹ́ mọ́ ìwọ ni mo ṣe kí ni wọ́n mọ̀ gbáralé Eh? inna lillahi wa inna ilayhi raji'un ọ̀yẹ̀ ah, kọ́ lọ́wọ́ bọ̀ aláwọ̀gbọ́ wí ó di sàfọ́tì ọlọ́ yìí tó ń wá tó fi ń jẹ ẹjọ́ àrò yẹn ẹ suratul Fatiha ó lè kà kọ́lọ̀ ń fọ̀ yìí tó ń wá tó fi ń sùn kàmọ́dì yẹn tó bá ka fálákì àti násì yóò ṣiṣẹ́ rẹ̀ fún yìí tó ń wá nídìí ọjà rẹ tó fi ń rìn kàmọ́lẹ̀ yẹn tó bá ka la hawla wala quwwata illa ọgọ́rùn-ún kàlùdùmọ́ ọlọ́run ó sì fún mùsùlùmí làwọn ayéṣẹ́lẹ́bọ̀ náà àdúrà làwọn máa ń ṣe àwọn ẹlẹ́bọ ni wọ́n máa ń ṣògùn alákọ̀ọ́kọ́ tàbí jẹ́ alùsùnà nìyẹn tó fi jẹ́ pẹ̀lú mi wọ́n ah, ni ilé kéwà igba alùsùnà làwágan àwágan làákọ̀ọ́yìn súnà bíbọ́ ní rọ́ nìyẹn ṣògùn ẹ̀ṣẹ́ alùsùnà alùsùnà ẹ̀ṣògùn ẹlẹ́ẹ̀kejì dídí à èyàn ní màṣà dáadáalẹ̀ tó wá ti pè lẹ́sìn ànábì ní ọkọ̀ọ̀kọ́ ṣe kó tó ṣe ó sì ẹlẹ́ẹ̀kẹta ni pé àkàlà ìwà rẹ̀ sí gbogbo àwọn èèyàn kódà ẹni tí èsè mùsùlùmí ládùúgbò ìwà rọ̀ dà sí ìyá kọ̀ọ̀fọ́ bàbá Sunday ní bàbá rìbókà wọ́n máa ròyìn pé alájà alájà búrọ́dà èèyàn rẹ ni àmọ́ ẹ̀sìn wa nìkan ni oníbáwa ṣe kí ni oníbáwa ṣe ọ̀sánú kiriyó ọ̀sánú ẹlẹ́bọ tó bá ti dọ́rọ̀ humanity charity àwọn mùsùlùmí lání anẹ́bìnrin ká mọ̀ ṣe dáadáa sí ẹni tí ìṣẹ̀lẹ̀ sì wà lópin ìgbà tí ọba lóun fẹ́ ṣe kí ni òun fẹ́ bá wa jà àbóun fẹ́ pa wá ká ṣe dáadáa sí wọn eléyìí náà ń pè ní ìwà alùsùnà ọ̀làmánà kìí sí pé wàhálù súnà tí wọ́n kó ẹran lé lọ́wọ́ ẹran lé ya ọgbà tún mi lọ àrí ọmọ wọn ní wàhálù súnà lóòótọ́ ò tí kó nínú súnà pátápátá àmọ́ súnà rẹ ti ṣe kíni ó ti mẹ́hẹ̀ torí pé ìwà ìwà láti mọ̀yàn ní ẹni tí ń tẹ̀lé ànábì torí ànábì gangan fún rẹ̀ oyé oníwà dáadáa ni lakọ́dí káàlẹ̀ làkún fẹ́ rọ̀súlì là ó sì wà lọ́ọ̀ni ẹ̀sìn máa kọ́sì Muhammad ó wá ní ìwọ̀n kọ́sì ànábì irungba òfin kọ́sì ànábì sòkòtòrò balẹ̀ òfin kọ́sì ànábì jàdìbáàbò rẹ̀ nìkọ́bùrò òfin kọ́sì ànábì àmọ́ ìwà rẹ̀ ò sékíní ìwà rẹ̀ òjò wà ànábì irú súnà yẹn oyé ó ti dínkù ẹgbọ́ àti bídà nìkan ní ma yọ̀yàn kó mẹ́ pátápátá a ò ṣe bọ́ olóòtẹ̀ lójú ọ̀nà ànábì ó ti kó ní súnà pátápátá àmọ́ tí wà rẹ bá kú díẹ̀ káàtó ó sì ń jẹ́ onísúnà onísúnà tó ń jẹ́ yìí ọ̀ ń jẹ́ onísúnà tó jẹ́ pé ìwà rẹ̀ ò ṣe kí ni ìwà rẹ̀ ọ̀bá súnà ti ń ṣe mu ìṣàánú ẹni èmi ọ̀wá dáwọ́ kàmí o ẹ̀hẹ̀n kí lọ́dá kọ́kọ́ ó ní ṣe bọ́ lọ́mọ jẹ́ alùsúnà e, eléyìí kọ́ máa jẹ́ ẹ̀kọ́ fáwọn tí èsì súnà tán láwọn ní alùsúnà kó sì máa jẹ́ ẹ̀kọ́ fáwọn tá láti ṣe dáa ṣe dáadáa ọlọ́kọ̀ọ́kọ́ táwọn ìmọ̀lá alùsúnà ò ní woṣẹ́ ó ní ṣe bọ́ ó ní máa ṣe kèfèrí ó ní máa lọ ẹlẹ́ẹ̀kejì ni pé ọmọ tẹ̀lé ànábì lérí bá ànábì ṣe ń ṣẹ̀sìn ẹlẹ́ẹ̀kẹta ọmọ wà dáadáa sáwọn èèyàn bàbá rẹ̀ yóò gbádùn ẹ̀ àwọn ni ìwọ náà fẹ́ dálù súnà dákun dákun máa tẹ̀lé Ibrahim ó dá sí mi púpọ̀ yóò gbọ́nà lé yáwá fún mi yóò fún mi ní nǹkan àwẹ̀ bó ṣe wà yẹn àwọn àna rẹ̀ gan wọ́n ròyìn rẹ̀ wípé yìí náà fẹ́ fẹ́ mọ́ bí ṣé lára ìjọ àwọn alùsúnà Ibrahim ni ààbò yín lọ́mọ kò lè mọ́ pè wá yóò kí wa yóò fi nǹkan ránṣẹ́ yóò bẹ̀rẹ̀ àlàáfíà wa kò sí ẹ̀tọ̀ láàrin Ibrahim anáwà àtàwọn ọmọ tàbí ó ṣe kó orílẹ̀ àná nìyẹn àwọn àná rẹ ti gbọ́dọ̀ rẹ ti pẹ́ àfàsúnà wọ́n ti gbọ́dọ̀ rẹ ti pẹ́ ìdàdà anábì máa ń sàkólé kan lérí àwọn àná ẹ máa ń sàkólé kan lérí àwọn ìyàwó anábì elú ìyàwó bẹ́ẹ̀ bá ti lẹ́nìkan tó lóun ṣe súnà ti nẹlẹ́ ha súnà rẹ̀ pé kọ̀mọ́ ti ṣe anábì ọ̀dà kan nínú gbogbo àwọn ìyàwó anábì anẹ́sílẹ̀ ànẹ́bí ọ̀nà kan rí ànẹ́bí ò síwọ́ lu obìnrin rí nísìnyí bá wọn rí nítorí wọn sákèsí kọ́dà yíyan wọn lódì tí wọn bá ṣe ń tọ́fẹ́ àbánabí yẹn lu obìnrin bọ́ọ̀ bá ti lu obìnrin èyí ṣe alùsùnà tó gbádùn ẹmọ́ ìnà ẹlẹ́ha máa wọn ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ kó lè stop yẹ o ọ dàgbére pálísìkì ọlọ́wọ́ bọ̀ wí ọ̀nà obìnrin anẹ́bìnrin khairukum khairukum li ahli anẹ́bìnrin tó dájú láàrin ilẹ̀ tó dájú ìyàwó ẹ̀ ọwọ́n na ọ̀dá lẹ́dọ̀ ọlọ́run àdọ́rọ̀ nígbà má wọ́n na obìnrin máa ó wọ́n tẹ wọ́n wá bí ọdún parí jáde lọ mọ́sálásí ìgbà tó bá fi dé inú rẹ̀ ṣe kíni inú rẹ̀ tó rọ̀ wọ́n wá tó ń bọ̀ ó tún bá ara bíṣà dání fúnra ẹ̀ ní padà wá bẹ̀bẹ̀ pé ah, ah, ẹ̀dẹ̀ mọ́ bínú ọmọ ya wọ́n gba sítánì láyé inú ayé rẹ̀ o wọ́n bá ti na obìnrin ọlọ́wọ́ bọ̀ wí o ọlọ́run ní ọ̀yìn náà fa ànàkún ọlọ́run tí wọ́n ti ń tẹ̀lé aṣọ yín fàlẹ́ àtẹ̀gbogbo alẹ́ yìí nà sàbìlà ọlọ́run ni wọ́n kọjá àlàlẹ́ náà o kún pé àà ah, tàlẹ́fẹ́ bá dòwò pọ̀ àà ah, alùsùnà mùsùlùmí alùsùnà lò kò ní jàmbá rẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni pé ká máa wá jíjẹ mọ́mọ́ lọ́nà halali ẹ̀ eh, ọmọ ìyá ibi adé yẹn ẹsẹ̀ yíyẹ ká máa wá jíjẹ mọ́mọ́ lọ́nà halali ẹsẹ̀ yíyẹ ọmọ ìyá mi ẹ̀ eh, halali tórótóró ni o halali tórótóró ni o sórí jìbìtì ẹ̀kan náà ló lù ú lẹ́yìn ẹ̀kan tó bá ti lù ú yẹn kò tó dá fún ọmọ torí ẹni tó lù ú níwádọ̀ ẹ̀ mọ́ ẹni tó lù ú jìbìtì kò níwádọ̀ ẹ̀ mọ́ kó tó sọ fáwọn yẹn pé mọ́dọ̀dọ̀ ẹ̀ nǹkan mẹ́rin tàbí jálò sínú nìyẹn kámẹ́sẹ̀ bọ́ kámẹ́sẹ̀ bídíà kíwà wọ́dá kámọ́wà kíwà káṣì má jẹ haram kọ́lọ̀wọ̀n wọlá àánú rẹ̀ kọ́mọ́sà sínú aláàlẹ́fẹ́ ní kọ̀ọ̀kan wa tó àǹfààní ẹni tí wọ́n ti súnà alákọ̀ọ́kọ́ kò bóòlù àmàlì ọlọ́wọ́n gbàṣẹ rẹ̀ tó tọ́ bá ń ṣe bídíà ọlọ́wọ́n nígbà wọ́n àmì yóò dùn ànábì ní tọ́ba ti ń ṣe bídí àti ìsìnkú àwọn aláṣẹ ní tó ń ṣe ọlọ́run nígbà ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala yóò máa fàṣàforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ fún ọ lẹ́yìn kó tuntun ṣe bóna lába tẹ́bí àwọn ènìyàn òbí kò mọ̀ ẹ̀yẹ́ gbẹ̀rẹ̀ fẹ́rẹ̀ lákùn nínú bẹ̀kùn ọlọ́run wọn náà tẹ́bà ti súnà àánú ọlọ́run mọ̀ lẹ́yìn káàkiri ọlọ́run ni la'allakum turhamun wà àti ar-rasula la'allakum turhamun ọlọ́run tẹ́ bá ti ń tẹ̀lé sunna ọlọ́run bọ́ ọmọ kẹyìn ọkàn rọ balẹ̀ ẹni wọ́n tó sògùn tó ṣe ẹbọ ẹbí rọ balẹ̀ jẹ̀mọ́ ó sì gbà fọ́kadà rẹ ọlọ́run tádà wo bá dé àdánwò dé o ọlọ́run nítorí pé ọgbà imani lẹ́yìn náà ọlọ́run máa kí ọ lẹ́yìn náà tó bá ti jẹ́ alùsùnà ọlọ́run máa fi ọ mọ̀nà wàyí tó ti ọ̀hún tààtàdù ọlọ́run tẹ́ bá ti ń tẹ̀lé ànábì ìmọ̀ fi í mọ̀nà ìmọ̀ káìdì mi ọ̀rọ̀ ayé rẹ̀ ọlọ́run máa káìdì ẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ ọlọ́run máa káìdì ẹ̀ tó ọdẹ súnà ló ń ṣe kíni ló ń ṣe lẹ́yìn náà ọlọ́run wà fi ọ sínú di ọ̀run ànábì ni gbogbo ẹni tí ó bá fẹ́ wà àlìjẹ́nà oyè kó tẹ̀lé òun ẹni bá ti tẹ̀lé òun yóò wà àlìjẹ́nà ọlọ́mọṣàṣẹ́wà lọ́mọ àlìjẹ́nà kọ́ lọ́mọṣàṣẹ́wà lọ́mọ àná ọlọ́ agbára ọlọ́run bá wa èèyàn máa yá mi pàtàkì súnà àtàwọn iṣẹ́ tí súnà ń ṣe àtàwọn iṣẹ́ tí súnà ń ṣe iná lásàlàyé yìí àti àwọn àǹfààní súnà fẹ́ni tí bá ń ṣe mo bẹ̀ lọ́ọ̀ nínú àánú rẹ̀ gbogbo àwọn tí ìmọ̀lẹ̀ súnà ti hàn sí kọ́lọ̀ mọ́jì wọn kó mẹ́ láéláé o gbogbo àwọn tí wọ́n ń sàbọ̀ ààbọ̀ tí wọ́n ń fà bọ́ lẹ̀ ọlọ́mọsà wọlé àánú ẹ̀ ọlọ́mọsà jí wọ́n lé wọn rí gbogbo ẹ̀ ṣe gbogbo àwọn tí ò tí ma ṣe rárá ọlọ́mọsà já wọn náà wọ́n ma ṣe gbogbo kó sàlékún àláfíà àwọn àtàwọn náà gbogbo àwọn tá a jọ́dọ̀ ọlọ́run kó fi súnà yé wa kó fi ìsìlámù yé wa kọ́mọ̀ ti súnà dàrú mọ́ wa lọ́wọ́ kọ́mọ̀ ti àdọ̀tí súnà kọ́lọ́wọ́ bá aláà kó súnà ṣe àpèjúwe dáadáa fún gbogbo àwọn èèyàn tí ó máa wò wá subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh واتقوا النار التي أعدت للكافرين وأطيعوا الله والرسول لعلكم ترحمون